السلام عليكم ورحمة الله وبركاته سورة المدثر سورة سورة المدثر ونحن التفسير حتى في صوفة أو الوليد بن المغيرة في أو أعطاه التفسير الصحيح ونلوم وضعهم باوي ودي آية ذرني ومن خلقت وحيدا وأنا kìíní jẹ́ pẹ̀lú ẹ tó ṣe pé òun nìkan mú dá wàá ti sọ ọ̀rọ̀ tọ́lọ̀ tó lò ní rẹ̀ pé tọ́lọ̀ fún lówó okùn láwọn ọmọ tí wọ́n pọ̀ tí wọ́n yé tí wọ́n yẹ ń débi pé òun ní ìyá ti tíráàbù wọn àwọn àjẹ̀dú owó lọ́nà fún bàbá wọn kò tó wọn náà tọ̀ kí ló dé tọ́lá wọn bá tó ń sọ̀rọ̀ àlọ́ ìlú ìjọ kí ló ṣe lẹ́yìn ọlọ́mọ nípa àtìlẹ́ sọ̀rọ̀ olùgbé abàyàtà ọlọ́mọ pé kàlá ìnáwó ká ilẹ̀ àyà sí náà àlè. Ṣé àlùwàlí ó jẹ́ àlè? Àlùwàlí ó jẹ́ àlè. أني حديث المعالج المعالج بس عن حديث صحيح بمعنى بمعنى قاعد ما في بيت ولا عناد ẹni tó bọ̀ tó ṣe ìnáàtì òun náà wọ́n gbé ìyẹn àwọn tí ó ṣe ká káfíńtà wọn ní àgbọ̀ tó lè òun ni pé ẹni ṣe é pé nǹkan kan ẹ̀ ṣe gan tòun ti bẹ́ẹ̀ ó sì ń jiyàn pa ẹ̀ tó kò fẹ́ gbà. ẹni tó sọ fún ṣe ṣe náà táàpù ní àárín lẹ́yìn tó ṣe é pé nǹkan tẹ̀ ń sọ nǹkan tó clear tó ṣe kọ́dà ẹni tí ò nírú màyẹ tó kù ló sọ kódà náà lójú hmm? kó tún padà wá tẹ̀lé kó wá mú ayé apá àtúntò rẹ̀ sílẹ̀ tí wọ́n fà á mọ̀ lọ́wọ́ rẹ̀. ṣé ẹni wọ́ọ̀dù yìí kápẹ̀ ní àlẹ́ kápẹ̀ ní mọ̀ àlẹ́ ṣé báwo sọ yìí mo kọ́ sí mẹ́rin. ìgbà tí wọ́n ní kò ṣe máa sọ̀rọ̀ àwọn táwọn ní pé àwọn táwọn ní gba àdìsù ó ní àwọn èèmọ̀ tẹ́lẹ̀ àìwọ̀ àmì. kí ló pàtó ní kó méjì pọ́ìntì ó ní pé kì í ṣe pé mọ̀kọ́lá pàtó sọ wá bí àpótí lágbàdàpọ̀ yìí kò kọ́lẹ́tì àbí kò lọ pẹ̀lú ẹ̀rí nìkan làákó ń pè èèyàn lórí dídá ẹni tó ṣe pé irú nǹkan tó ń ta kò nǹkan tó ń kílẹ̀ níbi kò lè kílẹ̀mù kó dàrú mọ́ òun lójú ló fi ta kò. because any issue tó bá yẹ kó bá fẹ̀ kan ní ìdìbò ó dùn náà ní láti wo ó ní yọpọ lọ́gbọ́n kọ́tẹ̀ tó ní ìtẹ́sùn dáadáa náà lè ṣe bí tèmi òun làwọn tó bá fún wo ilé kan ní báwọn èèyàn já lórí ọ̀rọ̀ tí ò clear gbogbo àwọn tí a sábà bá dà láti wọn sọ́kùn ló ń bí dà láti kò gbà tí wọ́n parí ìyẹn kódà ọ̀rọ̀ ni ò lè àwọn àmọ̀ kò ní sọ pé kò yé o ẹ àmọ́ kò bẹ̀ ó sì tún jiyàn torí tó fẹ́ dàrú torí pé tó bá tó fẹ́ ti dàrú ni wípé ó fi ìpè tóun bá fi gba kíní iyì òun ó jà wá òun ó lu ti pòsíṣàn ẹ àbó ń ṣe kéta ẹ tó ṣe àbó kàn fẹ́ sọ àdúrà náà hmm? òun lẹ́sìn tẹ́bá fẹ́ mọ ẹ̀sán tó gbá alábàjá yóò wà á níbi àníbi òun ni ẹni tó bá ṣe yí pé nǹkan tó kẹ̀kan kílíà nílẹ̀ tó wá bí èrè bí tó kílíà tí ò ní ìfẹ́ ní ìfẹ́ nígbà náà òun ni irú nǹkan fẹ́ sọ táwọn tó yí nìtànẹ́bí tí omi wà ní ìtàyà fún òfin àbáhání ṣéèkù ìdáǹdà àjà náà rú ìlà àdàyè yìí lẹ́sẹ̀ yà fún ìfòfin àbáyé tó jẹ́ kò sí ìkẹta tó kẹ̀kẹ́ kọ̀rẹ́ ìmọ̀ lọ́pọ̀lọ́ pé káàkà àríwọ̀ ìmìlẹ̀ kò ní ẹ̀kọ́ ní ìkẹta tó jẹ́ common sense ma ìràtájà nàhárù ilà àtẹ̀lé ká ní ọ̀sán ó tó ní ìdí proof pé sọ́sàn láwà wọlá fún mi proof àtọ́bá tó dé lẹ́kùn pé wọ́n ọ̀sán ní ìdá máa jíkù proof ẹ̀ kò sí ìkẹta tó kẹ̀kẹ́ kọ̀rẹ́ ìmọ̀ irú ẹ̀ ti ń ta ibi táwa ti fi ọ̀rọ̀ ọ̀nà gbọ́ yé òun ni pé a lọ gbé gbogbo iṣu sí lẹ́fù bàjínà gbogbo iṣu láàrin ẹ̀rí tó fi láàrin àwọn àbá ìgbòfẹ́ wọ́n fà láàrin ara wọn àwọn ti gbé sí àdìtọ̀ lábàjá wa tako torí náà ẹgbẹ́ ìlú ẹgbẹ́ ìlú tó pàtàkì bá ó ròyìn tí ó ròyìn àlùwàlú ìlú ìmọ̀gíra ó ń tì náà àmì àyátínà àní ẹni tó rí jẹ́ ti òdodo tó pé ó kílẹ̀ ẹ̀sì àìmọ́sí ẹ̀kọ́ ní wá ń ṣe bí wípé ẹlẹ́rìí rẹ̀ wá. ìyẹn ni fíjọ nǹkan máa fi ránrán tèmi pé èèyàn tó ní dídà pé nǹkan tí ó ta kò kí ní pé ń tẹ́lẹ̀ rẹ̀ kàdà mú ní kọ́lá ẹ̀dí òní mà tó ó mà tòǹtòǹ torí àwọn tó ń pa àwọn ìbílẹ̀ àlù àwa tí wọ́n ti nífẹ̀ẹ́ ẹnu kan wọ́n ní kinní kan tí wọ́n target tí wọ́n fẹ́ gba kinní wọ́n wà á wú gbogbo ọ̀nà wọ́n fi dàrú. alèrè ìyà tọ́hún èso ìbílẹ̀ àtọ́hún náà nínú àníyàn dáadáa tí ó ṣe pé kò ní gẹ́ẹ̀tì kan correct á correct àmọ́ kì í bá gbé ìdájọ́ lóore kí ni àgbàlú tó mọ̀ bí wọ́n sọ. ẹgbọ́n ọba lọ́kọ̀ tó gbé na mú kánú ní àyà iná àdéhùn kó tó fi bá tó ṣẹlẹ̀ yìí ẹyí náà bá gẹ́gà tó ṣe mọ̀ kọ́pọ̀lọpọ̀ àwọn àfa wà lórí àjọpọ̀ ìṣúná wà lórí àmọ́ kọ́pọ̀lọpọ̀ ẹ bá wọn kó fálábà ìlú gbogbo ni and Ikra. Have you? The first five verses. Have you? That is past. Have you? Practical. Ìkejì, ó tún yí wa wípé inú Ramadan ti Quran bẹ̀rẹ̀ sọ́kà. Ṣọ́wọ́ mi, inú Ramadan, Quran ló Ramadan, àlẹ́bí, ó ń àbí páàkì méjì náà àsìkò mà náà pé lẹ́yìn ìgbà tí ìfọ́ọ̀tù wà yìí sọ̀kalẹ̀ àwọn àsìkò kan bẹ bá ń pè ní fásitì wá fásitì ìsìkọ́ ìwà ṣe wá yìí ó tẹ́kì táìmù kan tí ó sọ̀kalẹ̀ bá nìyí hmm? agbọ́yẹ̀ náà bó tẹ̀sí pé ẹ̀rí táàbì sọ̀kọ́ tẹ̀ wọ́n lè máa fà á ṣùgbọ́n àmúbá àsìkò kan bẹ tó lọ pẹ̀lú ìtọ́lọ̀ ọba nípa àti wọ̀ tó há pọ́n wà dáàkàrọ̀ búkà ọmọ àwọn ọlọ́run ọba rẹ̀ ọ̀pá ọtí kò sì bínú sọ táwọn pé nínú nǹkan táwọn apá àtọ́ lẹ̀ òní pé àwọn kan bẹ táwọn ọba rẹ̀ hmm? tó táàtì tó náà pẹ̀lú tọ́lọ́ ọba ní ife ti ń tọ́lọ́ ọba nípa ìpè ní sọlá pẹ̀lú àmọ̀lá ẹ̀ka tó ọmọ nàta ní zálì ilá bí amúlẹ̀ rọ́bì làwọn máa bẹ́ẹ̀ na àìjí náà wà máa kálífà náà wà máa bẹ́ẹ̀ na dálẹ́kù wà máa ká na rọ́bùkà lẹ́sìn yà. ẹ lóòrí wa àwọn akọ́lá ti bá ìdìbò àwọn wa àwọn èso ọ̀ka yà ní pẹ̀lú àti ọlọ́run ọlọ́run ló nìkan ọlọ́run ló mọ sáwọ́ àwájú olómọ tó ọmọkànà rọ́bùkà kéèkì fà fọ́lọ́wọ́ bọ̀ jẹ́ káwọn wá ìtọ̀kalẹ̀ káwọn mọ̀kànlẹ̀ àwọn jẹ́ gbogbo hekman ẹ̀rẹ́ náà wà ìtàbùsì tọ́tọ́wọ́ wà ìtàbùsì ó tó di wípé ìsìláàmù fẹ̀kan tẹ́lẹ̀ àwọn lábáwá wọ́n máa ń ní táìmù tán máa ń wá sí mọ́tà gba àwọn lábáwá àdúgbò tó gbé kan pé bí kọ̀máṣá sẹ́ńtà àwọn náà wọ́n láti hajj hmm? wọ́n ní hajj wọn kẹ́kẹ́ sọ látàkùn fún anábì bọ̀rẹ́ ìfọ̀ wọ́n kàn dànù pẹ̀lú ṣe bọ̀ táìmù yẹn ti wà ní tẹ́lẹ̀ táìmù hajj wọn tí máa ń bọ́ sí ọ̀kùnrin àbá máa ti tẹ́ ẹ̀ tó ń ṣe ọ̀ma ṣáfẹ́ wọn òun náà ní bí bọ̀lùkọ́dá bọ̀lùkì tẹ́ ẹ bá sọ wípé sábàsábà calculate pé Ramadan is before revelation sọ̀kalẹ̀ ẹ fi forty days kan ẹ́ ká sọ pé bọ́yá ká Ramadan parí dáná oṣù kan àtijọ́ mẹ́wàá rí ṣàwá ló ti parí tó nà gbọ́dọ̀ padà ní ti ń bọ́ sí táìmù tí àwọn lárúbáwò wà from different tó wà sí maka tó ọ̀sán bá ti wá anáìsọ́lá sọ́lá mọ̀ lọ́dẹ bá wọn lọ́jà bára ní ṣẹ́gbẹ́ ńlọ ti dáhùn fún wọn náà làwọn kùrẹ́ṣì náà fẹ́ tì sọ́ ti mẹ́sẹ̀jì ànábì nígbà tásìkò yẹn tí ó súnmọ́ tí ó dé àwọn kùrẹ́ṣì tí wá kójọ pé ìwà ò kó tó dàsìkò bàtà àwọn lárúbáwá tí wọ́n mọ̀ wá fún àsìkò mọ́tìn zolgada ògbìjà ẹ jẹ́ ká ní ọ̀rọ̀ ẹyọ kan ṣoṣo tájọ àdìsí pé òun láàmú sọ fún wọn pa Muhammad pé bìkọ́sì sí yìí rabaraba táà ń ṣe yìí à ń sọ tó pọ̀ àwọn kan bẹ́ẹ̀ náà ó ṣe ayé òní àkọni àwọn kan ní mọ̀jùlónù ni wèrè ni àwọn kan ní káhínù ni

ماذا تقولون فيه أنا هو صعب kí gbogbo tó gbẹ́gbẹ́ gbogbo alá ní ìdájọ́sẹ̀ yóò fẹ́ ti fihàn lọ́pàá tó dàtọ̀ ìlú báyìí ló gbẹ́gbẹ́ ìyẹn ni wọ́n ń pè pẹ́ òun ni tọ́lọ̀ fẹ́ rí pàṣẹ tí wàá ní róòlù àlọ́lù gbogbo ìrọ̀ rẹ̀ ṣe rí ebe ìgbà Muhammadu Islam sọ ahìbò sí ọ̀rọ̀ òun gba ìwáyà kan wá nípa kìíní àwọn ìwáyà táàmù fi ń sọ̀rọ̀ ń pa ìṣẹ̀lẹ̀ tó ṣe lásán níbi ìlú sírọ̀ àbí tàǹkọ̀bì sọ̀tẹ́rì kìí ṣe the same level láàmú gbé wọn sí fáwọn èyí tá à ń lò àká ẹ dákun ẹni òtún fún ìdáda ẹ padà máa mọ̀ ọ́n dáadáa tẹ́ bá gẹ́gẹ́ bí alimami bẹ̀rẹ̀ rahimahullah ló fi sara yìí kẹ́lí gbogbo nǹkan táwọn akpè ní kíra fírọ̀ fírọ̀ lẹ́yìn lẹ́yìn hmm? àbí fírọ̀ ẹgbẹ́ ìta ẹ kò ní mọ̀kúrájú hmm? ìgbà tó padà yá wọ́n padà ń pe fírọ̀ ànábì ní gbàlá ìlú lòwú wa ló kọ tíra táwọn apá àti ìjọba tẹ́tọ́ kà ní ìjọba ọlọ́run. وتقول لك لا إيشو نبوة إيه بيكار إنت تشتري إيه؟ ما أعرف أنا اللي هو أعرف في نبوة في كل كمان بيتو نجيب so بين عيشنا وقفوا بين دلائل النبوة أظن على مناجي دلائل النبوة لنا so irú àwọn kan ní ti bá lọ àdá àwọn máa lò ìsìláàdì. báyìí lọ́dọ̀ àwọn ìhàdì ó ní bọ́n ìhàdì ṣe máa ń bá àwọn ìgbà wá sí àwọn onímọ̀ yìí tábàgbà wọ́n ní wọ́n ti máa bá a. tó bá kan sọ̀tẹ́rì àbúkan mọ̀gbá mọ̀gbá ńlá tó mọ̀ sọ̀kọ̀ ọ̀gbìn táwọn ti jà àdúgbò fẹ́rọ. àwọn kan wà tó ṣe fáwọn ní àdìsí lè má gba ara lé wọn tó bá ti àká wọ̀ tí wọ́n jù mẹ́lẹ̀ fún. Hmm? ibèrè ti gbé dán ká wọ́n lè yí o ó bá rọ ìrún wa ó bá rọ ìgbàgbà bá wa lòdù eléyìí ó wà wà pàdé kò wà ọ̀tẹ́ntì ìdílé gbogbo kó gbá kó dáhùn gbà wá bọ̀tá ó gba sírọ̀ wá ó gba tafsírù wá ó gba màláìmá wọ́n máa ń tẹ̀ mọ́nà hajj wọn kí ló fà tó ń bẹ̀ ó ní wípé ṣẹ́ńtà máa sọ̀rọ̀ kan pé pé mo ní áyà yìí báyìí ló ṣe rí mo wá ní à ah, wọ́n ní bímọ àbá tẹ̀ sí o àkọ́kọ́ mo kọ́ bẹ́ẹ̀ tábílíṣì pé ṣéèkì ìdìnnà tí mo kọ̀ǹsìdà ṣéèkì ìdìnnà ìtàn parọ́ rẹ̀ náà sábà parọ́ rẹ̀ nípa ayẹyẹ bọ̀túkà ìdìnnà yìí ó ní ó dọ̀rí ìdìnnà díẹ̀ abólé ìfẹ́ tán àwọn ò ní òkè torí ìtàn àtìkú tẹ́tẹ̀ kan sọ ààrùn nǹkan ní ìta lè fi sọ̀pọ̀ tí wáyà òdodo ní ń sọ àdírọ́nù sọ̀pọ̀ ní ẹgbẹ́ ìdúró àwọn èkó náà tẹ̀sán fẹ́ ta bí nǹkan tuntun tí ó sí wọ́n bá sọ fún wa nípa ìsọ̀ but details jọ̀gbọ́n bá dá ẹgbọ́n kí a bá details kò sáà kàkó kankan lẹ́sìn àwọn gbà sáwọn kan bẹ tó ṣe wípé wọn ò ní gba àdíìsì wọn ìlà kan níbi ìdájọ́ ṣùgbọ́n wọ́n gbà nípa ìpò sí àdírọ̀ sírọ̀ àkèrè bẹ́ẹ̀ hà sí níbi ìdájọ́ ìlú wa kó wá nípa àpọ̀ ìgbọ́n bẹ́ẹ̀ hà sí lórí àdíìsì ó tó fẹ́ sọ pa sírọ̀ pé kó mọ́ rò tó bá yàtọ̀ fáwọn ìwà àyà sí ìwà pé ìwọ̀n tó wà bẹ̀ kó mọ́ ò ní àwọn ìhàdí tó bá lọ́dọ̀ kí á tó fẹ́ ó ní akadu tafsir yàrá àwọn ní hadith akadu tafsir wọ́n gba tafsir àbí ìkàtó ìgbẹ̀lú tafsir Qur'an àtàwọn nǹkan ní àǹkọ́wé láyé mọ́lù hadithu wọ́n gba lọ́dọ̀ àwọn àkọsẹ̀kùtọ̀ tó bá kan àdíìsì wọn bá fẹ́ lè kó dájọ́ àdígbà tó hmm? ó ní gan ṣe ilẹ̀ wọ́n lè rí ìtàn pé mọ́tàlù wọ́n lè rí ọmọ kan tẹ̀lé ìlú pé máànà rẹ̀ la ní kì í ṣe dídé ìfẹ̀rí ìtumọ̀ yìí ó wà àmọ́ dídé ìfẹ̀ a lè má lè fi rìn lẹ̀ ṣùgbọ́n èdè náà sọ̀kọ́ tàbí táwọn èèyàn gbà òun ni kí sọ̀tà fẹ́ sọ yìí ẹni rí kí sọ̀rọ̀ lọ́dún lùdú àyè lọ́dọ̀ àwọn oníṣẹ́rọ̀ ó gbalẹ̀ lọ́dọ̀ àwọn oníṣàṣẹ́ ó gbalẹ̀ ẹ wá lè lọ́dọ̀ ní àdìsẹ́ nìkan pé mọ́tàlù àwọn ìbá ìkójẹ́ musa kò sọ tó kò sí títí èlé torí wípé ìtàn yìí gbalẹ̀ débi pé details dẹ̀ tí ò bá correct Quran nípa na kí ni nǹkan yẹn alùpàdé ti gbọ́dọ̀ lè gbọ́dọ̀ lórí nínú sábìsì ìgbà wa màdúmé màdúmé tó náà kọrẹ ìgbà màdúmé the same tribe ti Abuja lọ àwọn lówó ó sì rí wọ́n tóbi bẹ̀rù fún wa sáàgbà gbogbo àwọn àbújá yàtọ̀ kó lówó ó ní yìí ó wá lọ́pọlọ gbogbo wọn máa ń jókòó tì lórí tó bá ti sọ òní sọ kí ló wá tẹ̀lé ní pé àlọ́ yóò bẹ́ẹ̀ àwọn ọmọdé àlẹ́ ìsàlẹ̀ àná ìwà pípọ̀ àná ìgbà pípọ̀ àná kàkà ánàwó rọ́pọ̀ lọ́rọ̀ ní tó ni, yẹn ó yàtọ̀ sí nǹkan tó máa ó hàn lọ́kàn tó ah, ọ̀rọ̀ ilé ìṣòro ìgbọ̀yọ̀ fún Muhammad ló lọ gọ́ṣẹ́ ẹ̀ṣẹ́ bá tíyàn bá mọ àwọn ọ̀rọ̀ tí wọ́n ti sáńpù dáadáa tó bá gbọ́ nígbó jọba ilé yàtọ̀ sí ọkàn rẹ̀ rọ̀ sí pé ah, ó yàtọ̀ lé ó yàtọ̀ sọ́rọ̀ ẹnu yóò rọ pé ah, ní ìdìbọ́ṣẹ́ rí kẹ́ẹ̀ẹ́ bá

ọmọ tó fọ́nà lè parọ́ lọ́dọ̀ because nǹkan kata náà mọ̀ ní pé ah, inú yóò jọ ní dáàmà dama. àti tó pọ̀ lọ́wọ́ ọrụ. òun ní òkú ìwà ìgbàjáde fún ìlú ìdílé àgbọ̀ ọ̀hán ọkàn rẹ̀ ọmọ òṣù pé bọ́ọ̀kàn rẹ̀ ti wá náà báyìí wọ̀nyí ìgbàgbé akúrọ́jẹ́ kùrọ̀hánì yìí kìí ṣe ń tà ń pè pé kìí ṣe kókò ìdáni muhammad yé lè ro wèrè nínú ẹ̀dá ìtumọ̀ ẹ̀ ní pé àmì ń tè mọ́ ṣùgbọ́n gbogbo alábẹ̀ kẹ́tì gbà fún wàlí ìdìbò lọ́pọ̀ lọ́wọ́ ní gbogbo ẹ̀ wàhálà ní báyìí tó máa bá wàlí ìdá ni pé àà ah, hmm? òun lẹ́ẹ̀mọ́ ní máa ń ṣẹlẹ̀ ṣe ẹ̀rí ẹ̀ńgọ́dì téèyàn bá ìfẹ́ ìbáyẹ̀ rẹ̀ fẹ́ o nífẹ̀ẹ́ kó akúnlẹ̀jọ̀ ọ̀rọ̀

ẹ́ torí pé fa'inaka àtẹ́ta muhammadan tàtàwọ́dù sí makọ̀ọ́lájì tó bá tí kò tó lè bá muhammad tí wọ́n bá ti àjọ́rẹ́ ìgbẹ̀rẹ̀ ní sọ ní ọ̀sọ́pá ilé ìjọ́rọ̀ muhammad rẹ̀ ìwéwèrè ẹ́ akẹ́kọ̀ọ́ sọ kí kan torí wọ́n ó sọ pé nǹkan báyìí tó gbá ó ní kọ́dà alimọ̀tí kòrèṣì alwọ́lé ní sọ fún àwùjáde kòrèṣì gbogbo yí mọ̀ pé a ní ilẹ̀ àfẹ́rẹ̀ àwọn ẹ̀kùnmọ́lú ọ̀rọ̀ pẹ́ owó jọba wà ó yẹ ìgbà tí wọ́n dá àwùjọ ẹ́ kọ́dà sóòfò ó mú tàbí kò ṣe fàkúlmínú kọ́ọ́lá yàgbógbò

ni ó sọ anything ṣògbó fẹ́ ní lọ́dọ̀ àwọn ẹgbẹ́ pé ìwọ náà sọ kìíní kàtà àwọn èèyàn náà pa ìwọ náà ń tako alùwàlì ìwà sọ fún àwùjá ìjọdá pàmọ́dá àfúù ẹ̀yà kí ló lọ́bẹ̀ sọ ìrìn sọ yá ẹ̀yìn ẹ̀sọ́ ó ní torí pé nítorí pé nítorí yìí fàwọ̀ ọlọ́ọ̀rọ̀ mọ̀kọ̀ náà bá kò sí kankan nínú yín tó mọ̀ ń pa orin poem àti poetry tó mi mo ti sáàpù jẹ bá jù ẹ̀ mọ̀ pé téèyàn bá ń kọ sí ẹ̀rọ màá mọ̀ pé orin nìkan bẹ́ẹ̀ yọ̀dà èèyàn bẹ́ẹ̀ so ìtẹ́bá ti ní sọ́yìn kùrọ̀ ààrùn gbogbo àwọn kan ti ń sọ ọ̀rọ̀ bá ti jẹ́ ìbá gbáǹdì àwọn òtúmọ̀ yóò jáde dáadáa ibi ẹ̀yìn náà mọ̀ mo mórí ẹ́ mo mórí gùn lẹ́gbẹ̀ẹ́ tó mórí tó mi ní wàláhì má yìí bí wù hálẹ̀ ní ìyàpò fún mamadu sọ ìkòjó ni pé kòjó ni mo bá ìkọ́lù bá ní mo mọ̀ sáfẹ́ tẹ́yẹ̀ bá ti mọ̀ pé ẹlẹ́wì nǹkan mi ọ̀dà ìjẹun sọ fẹ́ lójú ọ̀nà ó wá ọ̀rọ̀ tó wá sọ yìí òun wá ní àwọn àbújá látàrí kò kó bá wọ́n gba ah, fún ah, ìgbà náà fọ́ọ̀lù ó ti fọ́ọ̀lù lọ sọ́dọ̀ Muhammad ẹ̀nà lè kọ́wọ́ lè ní hàláwà tó dé sọ wọn ní tuntun fọ́lá rí mo ti wọlé tó dẹ́sà pé mi ò hé bíkọ́ sí ẹni tó bá tó gbìmọ̀ sọ bẹ́ẹ̀ iṣẹ́ ọ̀nà tuntun ni kò sẹ́ni kankan tó bá nímọ̀ tó bá mọ̀nìkan tí ó fẹ́ kán pè bá gbọ́ táwọn èèyàn bá ń sá tí ó ní kò ní fẹ́ fún tó gbogbo àti tó wọ́n ló mọ̀ ibi wọ́n tó bá ti yẹ pé ó sì wá sọ pé lé ní ìdí ìdìmò ni kò jọ sọ̀rọ̀ pé tààrà bá sọ pé ìkàndó wà ìnà àlẹ́ yìí tọ̀láwà sọ̀rọ̀ àtọ́sọ̀ tó wà very beautiful kìí ṣe kódù nìkan very beautiful tó sì rẹ̀ ó ṣe tó ó tó kọjá wà ìnà hù lamọ́tìmẹ̀rún àlà tá a ọ̀rọ̀ yẹn yìí síbi òkè igi ni èso mọ́ ń wá àbí ọ̀rọ̀ yẹn ó tún lẹ́tò owó èso tí ìdájí ọ̀rọ̀ ẹ̀yọ̀ yìí túnmọ̀ bímọ yóò mọ̀ bímọ yóò mọ̀ bímọ yóò mọ̀ pa àwọn sàgbà pé ọ̀rọ̀ mọ́kùdékun àfàdù ìsàlẹ̀ rẹ̀ náà kọ́ ó kún kẹ́kẹ́ ó ní branches òun náà lé nǹkan tó pọ̀ ó ya káàkiri ó lẹ́yìn ọ̀kan náà sẹ́rí tí àgbà nínú ìjọba sọ yìí kò sí kankan lọ àwọn kèfèrí tó yẹ nílẹ̀ bọ̀ wọ́n fi pamọ́ ìṣó tó sẹ́rí lágbáwá làwọn tó àwọn Muhammad ìparọ́ Abuja lè sì sọ tó fà tó òfin bá nàìjíríà ìjà tí a fẹ́ àlọ́ nínú òbí lánàá ṣe rí níjà èyí àgbógbà tó jẹ́ kùrẹ́ṣì tàkù wọn pọ̀ àwọn bàánú màkàzó nìyí ní tiwọn fámílì táwọn ti jọ ìlókè àwọn wa àwọn jẹ́ ní yìí Family táwọn bànú hashimu tànẹ́bì tiwa bànú abdulmana wọ́n wá sọ bá bùjá ní ìwé ìṣúlẹ̀ tó ń bá muhammadu já ó ní já ìyíyá àwọn kẹ̀kẹ́ jọ máa ń fi gbajúgbajú pé kò sí nǹkan tí àwọn bànú kò sọ táwọn bànú mìíràn tọ́bá wọ́n ní yìí wọ́n ní yìí tọ́bá ń fáwọn èèyàn lómi ní káàbá bó bá ṣe sì kọ́yà tọ́bá èèyàn lómi ilé ìlú òfèrè bá ọba èèyàn lóúnjẹ tó gbogbo ìlàjọ́ fi pé asúmọ́ra wa nígbà táwa súnmọ́ra tán táwọn ògbó ta ló jura wọn lọ àwọn bàbá bùn wa kílé bù fáwọn jáde jọ lọ kí làwọn wà wí àìsà ìkí làwọn wà wí ìwé owó owó iyì iyì ṣùgbọ́n tó sábà kílé bù fáwọn jáde jọ lọ káwọn wá gbà kí làwọn kò lè àgbà òun ló sàmù ipe táàgbà ti lè gbà ní òun ló sàmù wọ́n ti wọ́n àmọ́ tó pẹ̀lú tánàjì wí ẹ́ ká sọ wípé àdọ̀ wọn ló fi wá tó bá àbánú màkàrù ló mọ̀ lówó àwọn bànú òmọ̀ yà lówó bànú háṣímù níyì kò lówó tó fábí láàrin ìdíwá òun ò lówó ṣùgbọ́n wọ́n wà generous wọ́n sì wà lóbù àmọ́ kí wọ́n sọ̀rọ̀ owó kàwé èèyàn pọ̀ kéèyàn ní kéèyàn ní skill kéèyàn lè ṣe owó kéèyàn jẹ́ administrator ó pọ̀ ní Banu Umayya àti Banu Mahzum òun lẹ́yìn ó fi rí pé nítorí bá wò nínú irú Khalid Walid náà sàbí àlẹ́bí náà wọ́ọ́rọ́ fún wọn Banu Mahzum lónìí ọmọ àlùwálé ta sọ̀rọ̀ yìí nìkọ́lù wọlé sòfin gbó làwọn bàánú hashim ó sì wá fi mú káwọn jáde lọ sọ kí ló wá kú wọn làwọn ti jà wọn lọ sọ àwọn onígbà tí wọn lọ rọ ni wọn ní àbọ òun sì wá rọ nínú yìí ṣe <laughs> ẹ̀yìn ṣagbára ń dúró so bí àgbàlẹ́fún ìgbìlá ṣe kí nígbà tá a ti sọ bẹ́ẹ̀ ni alimotin bon adiji ló ń ṣe kí nígbà tó òun náà lọ sí maka lọ sí madina dàtà kó àwọn àgbààgbà àwọn rẹ̀ ìṣìlẹ́wò ló mú bá dáa òun wá lọ ó fẹ́ lọ lè rẹ́sì wọn fún fóun sanwó ó dé Madina ló bá tàǹtì báńkì àsọ̀ọ́dì mọ́gírì ìlú mọ́gírì àlejò wá ń pẹ́ sọ́ọ̀tì fún un. kíkà ń wọ́n náà lóòótọ́ òòrùn wọ́pẹ̀ káàdì mọ̀sùn òǹkà ìgbà tó bá Islam tẹ́lẹ̀ tó ń sọ òun nínú sẹ́kùn ní gbogbo wọn pátápátá ni wọ́n mọ̀ fà á ànábì ń dé sọ ó nígbà tí òun gbọ́ ọ̀rọ̀ yìí ó nígbà tí òun gbọ́ báyìí ń wọ̀ òun lára ń wọ̀ òun lára ó nígbà tánà bí níbi àkókò ikú nínú báyìí ní ṣe yí àmúhùmọ́ lọ́kọ́ àlùkù àmúhálàkù sàmáwá tìwọ́n àgbẹ̀bálá yóò fi lòun ó nígbà tí délé ara wọn ò bá mú káàdà kọ́lí bí ayé ti ọkàn mi fẹ́ kó jáde kúrò àná ah! ìgbà tó bá ìsìlámù kan ní sọ bóun ṣe ń kílè ni wàlú ìlú ìgbà ṣe ń kílè làbújá lè kílè làbúlà á bè kílè ó jà tọ́lọ́run ọba pé kòránì ṣe fáwọn tètè yìí ó kọjá pé kán sọ pé àwọn ọmọ tó jẹ àlọ́tún ìgbà wọn pé wà nínú àlẹ́ pé kòránì yìí tó ń gbọ́ lè àwọn ìyá tó ń rà bíyọ̀ sọ̀sọ̀ tó ṣe kà ẹ́ ìnà láwùn láhàdáwà ṣẹ̀mọ́dà tó ọkùnrin ẹlẹ́rì ẹ̀ẹ́dùnmọ́ ọkàfẹ́ da agbo wa lọ ìgbé kò lẹ́rì kò lẹ́rì ẹ̀ẹ́ ó ní kó lẹ́lẹ́ táwọn èèyàn mọ́ ní sí lẹ́bí pé jọ́sọ́ bá padà á tán ẹ̀rí tán òun náà wó padà lò kíkọ́ á ní ìtaba ti wé iyì tó léwé tó lẹ́sọ̀ tó nírú wọ́n ìnáhùn làmọ́ lérò àdá kìí sọ̀rọ̀ ẹyọ kan tó kíkọ́ yóò wú èso yóò ní ìmọ̀ tuntun ìsàlẹ̀ rẹ̀ náà la mọ̀ gbé tó àfàlù ìsàlẹ̀ náà kọ̀ onídómi kan yóò pọ̀ yóò takàtì wà iná wẹ́wọ́ wà iná wú làyáàlú wà láyọ̀ wà iná làyáàlú irú ọ̀rọ̀ tí Muhammadu ń kà yìí tí máa ń borí gbogbo ọ̀rọ̀ ní sẹ́nìkan kan tó lè sọ̀rọ̀ kan tó borí bá a tíráìbù ó sọ̀rọ̀ bá bùjá yìí lẹ́yìn gbọ́nù mọ́jẹ̀ sọ òun lẹ́sí bọ́lọ́run bá rí fàásì ọlọ́run láwọn kìkìrì ẹmọgbọ́n tó wù bẹ́ẹ̀sì lè mọ̀ pé sáńpẹ̀ ní ìlà wà kọ́ọ̀rù wọ́n sọ wípé látàkùn àwọn olè hádà kùrán kùrán yìí ẹmọ́tẹ̀sí ṣe ẹmọ́tẹ̀sí ṣe wọ́n kọ́ òfin ìjọba tí ń lágbétọ̀ mọ̀nkọ́lá lè tọ̀hìrì yìí yọ́mọ̀ ìjúmọ̀ àwọn ìmọ̀ ìyájú fàkọ́dúlà wá ẹni tó bá sọ fẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí máa mú ìṣẹ́kú túbà lọ pé dákẹ́ fàkọ́dúlà wá ó ti lábú láti pé ọ̀rọ̀ tẹ́lẹ̀ ó máa sọ tó fi tutù sí ojú òwúlò tó fi dìsọ́ fi wà lọ́kọ́ òbí sẹ́mà ní kàtàrà ẹ máa pariwo ẹ kó máa káfí kúrà ó làálà kó sàtìlì tó nígbà tó wá sọ bẹ́ẹ̀ fún àbújá yìí wà ó na láyá bọ́ àǹkà ọ̀húnmúkà hátà àkúnà àwọn èèyàn ní yọ́nù tó gbọ́dọ̀ wà nǹkan tó sọ gbàgbùrá nìyàn wà kí ní kan tó fi gùn tó fi pé wọ́n lọ́wọ́ tó wà kí ní tó fi òun ló fa tọ́lọ̀ fi sọ prósẹ́sì tó góòtù kó tó ń rí tí ó ní ìnáwó fàkà wàkọ́dà ẹ́n fàkúdà ọlọ́run sọ prósẹ́sì tó góòtù kí a lè sọ òun báyìí lọ́dọ̀ lọ kò lọ ọ̀rọ̀ wa gbogbo prósẹ́sì rẹ̀ lọ́rùn ọba tó dọ̀kúmẹ́tì ló sára ìjà nígbà tí ó wà sọ sẹ́ńkọ̀ ọwọ́ wa ní òkè ẹni kì í sọ àtà òfàfẹ́ ọ̀sẹ̀ ọ̀dà fún mi táàmì fi ronú táàmì because ní ìtẹ́ ilé kí n wí òun kò ní lọ sẹ́ẹ̀mọ̀ tó jọ àdúrí ìgbé káwọn jọ lọ́rọ̀ ẹ̀yọ kan ẹ́ wọ́n fẹ́ fi lùdì consensus tó dà tí wọ́n lè mọ́ sọ fún gbogbo èèyàn tó bá wá pé àwọn ah, Muhammadu fi jẹ́ nù ẹ bá sì ti wò ní sẹ́wọ̀n fi mídíà ṣe sẹ́yìn tẹ́ bá ọ̀rọ̀ sàjẹyọ̀ kan kọ́lá tó jẹ́ lọ́nà àwọn yóò kìí bẹ̀ àtọkùnrin àtọkùnrin àtọkùnrin àtọkùnrin lẹ́bàá bẹ́ẹ̀ jẹ́ pé bá sọ fúnbìnrin kan kóbìnrin kan la sọ funfun sàkọ̀ yẹn pa kí àwọn ọ̀rẹ́ rẹ̀ ti wá jọ lájú mẹ́ lọ́sọ̀ tó bá ti dé kí gbogbo ìmọ̀ sọ́gbà àtọ̀ yìí ti wá láyé láwọ́ bì láyé ẹ̀gbọ́n tó bá ti lè jáde kí gbogbo bá sùn kankan náà òun ó sì lójú lílo lójú lílo bẹ́ẹ̀ náà ni ọkùnrin náà èwo lẹ́nu lójú lílo gbà ẹ̀wá ẹ̀wá ẹ̀mọ́sọ̀ mi ah, ju wèrè o ṣe ṣe mi ò rí ìtọ́jú mò rí ni irú ọwọ́ yẹn ló wà bí hadithi tẹ́lẹ̀ táwọn ìyàwó àmẹ́lì sọ̀tọ́lá ń fẹ́ ló ń gbà tó ń gbé wọn tí aisha sọ fún afọ pé sáwọn ìbá ti lọ́dọ̀ rẹ̀ sọ pé ah, magafin dàbí ànábì mú oyin lọ́dọ̀ Zainab wọ́n wá fẹ́ mọ́ọ̀mọ́ wọ́n fẹ́ prógámù pé kánàbí fi pé àwọn ah, ní mú oyin mọ́ wọ́n wá ti jọ kàdá ọ̀rọ̀ bí káàkiri ọmọ tó ní pé á ní ah, òórùn kan ṣe jẹ́ mọ̀gábí aláwọ̀ jẹ́ mọ̀gábí oyin mọ́ mú pẹ́ ah, bóyá oyin ìyẹn oyin ẹ̀bẹ̀ kan ti jẹ pláǹtì mọ̀kàfẹ́ fún pé kó wá kó kọ́ mú ní sáré tẹ́wọ́ ìbáyìí òun sọ àníbi tó dégbò mi wọ́n tó sọ rú ẹ̀ tí àkókò àkókò fẹ́ dá òkú ju ọ̀dọ́ mọ̀ pé ah, kí ní ń ṣẹlẹ̀ ẹ̀dá fún ẹwà lórí náà òun ò ní mo yí ilé rẹ̀ mọ́ láíláí sọ òun ni wọ́n máa ń lo mídíà fún òun ni wọ́n ní Hitler Hitler gbá kó fún ṣe wọ́n wọ́ túwọ̀ rí yẹn wọ́n lòun ló sọ wípé wèrè pé irọ́ téèyàn bá ń pa tó o bá kà sí orí bíkẹ̀ bíkẹ̀ ìbíkẹ̀ yóò padà dùn tọ́ nígbà wọn hmm? máa rí bíkẹ̀ òun lè mọ sí ní ìpè ìgbé ẹ̀sìn mídíà wọ̀ làwọn ìlú jà ní. ẹ wo bẹ́ẹ̀ rí tíìtì bíi fáwọn Palestinian àwọn ní oppressor ó sì fẹ́ rí fact wọ́n ti gbàgbé pé àwọn ni wọ́n lè lò wọ́n ní padà ẹjẹ́ kò ń rò nígbà tó ní káwọn rò ilé yìí fọ́fà àlọ́lẹ́ ìlú ìdá lónìí kò fẹ́ rò bọ̀ second part ní wípé tẹba ti gbogbo àti àyà yìí sọ̀kalẹ̀ ńkọ̀ wá yìí sọ̀kalẹ̀ ní ọ̀rọ̀ ọ̀bọ̀n àsùgbà tí àwọn èèyàn ó mọ̀ wá láti ìlú òun náà wá tọ̀ inú ìsáàkù wa ni gàtí ó ó ní àwọn kan náà operation kó àbúlà ìbẹ̀nu àbúlà àbúlà tí ń tiẹ̀ kọ́ àṣì nílò òun jẹ́ ń pa nìyẹn sallallahu alaihi wasallam kí èsì mọ láàbù sẹ́wọ̀n pé táwọn ń pè láàbù níbi pé kílèmù iná hmm? àbí bọ̀yẹ́ òkú yìí kí ló dé sí àbúlà gbọ̀rọ̀ mọ́gbẹ́ra ẹ̀ ní àbúlà àbí kìí ṣe kílèmù iná ló fi sọ̀rọ̀ ẹ̀ sábà fi hàn ní láàbù wọ́n fi láàbù ní tẹ́tẹ́ bá wọ náà lọ báyìí.

ẹ̀hẹ́n pé ṣebí láàbù náà ló pé láàbù gàgà náà ló wà wọ́ kéèṣe láàbù ti mẹ́lọ̀ òbí sọ rẹ̀ bọ́ọ̀lọ́ ọba na pé ṣebí láàbù náà ó sì wọ láàbù náà abu kọjọ abúláàbù jẹ́ hàṣìmí wà ábù sòfíà àbù والوليد بن المغيرة الوليد بن المغيرة هو نعم وجاء محزوني هو جاء قريش والنذر بن الحارث هو نعم أمية بن خلف وجاء ọ̀gá bìláàlì ọ̀nà wà bẹ́ ẹ̀rì fáwọn olówó ńláńlá nù wà láàáfí gúnnù wáyé aláàfí gúnnù wáyé ni bàbá amúrùkún láàáfí olówó lòun náà òun jẹ́ àtàbí ẹ̀ẹ́sì náà wà lọ́mọ́tún bọ́nà àdíjì olóògbé àdíyì tánàbí ròyìn rẹ̀ pé ní ma mójú fáwọn èèyàn lásìkò jàìlíyà òun náà kùrọ̀sí lòun náà pàkọ́ọ̀lù wọn nítọ́ àwọn délégéètì lárúbáwá fẹ́ ṣe ká máa bọ̀ wá sí ìlú aláìfẹ́ zolùkọ́dá òun ìjà tó bọ̀ tí wọ́n muhammad obìnrin pàtó muhammad tó ń pè wá sí ìkílẹ̀ gbọ́ngbà ẹ̀wá yìí tó lóun gbà kọ́ àǹtí káàkiri gbà yìí wà kọ́ dẹ̀kàlá tó fi ìfàbàrẹ̀ àná ẹni mọ̀ tó gbogbo tó ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ yìí ìwọ ọ̀sán pé táhì ọ̀sán pé ṣáì ọ̀sán pé karùn bẹ́ẹ̀ bá sọ gbogbo tẹ́ wí fàmí ń kọ́ ìlú ìyàpò ń bẹ́ nínú ẹni fi mọ̀jùlọ wèrè wà á kárí ìyàpò karùn ẹ̀rọ gba adágbègbà ni wà á kárí ìyàpò ṣáì ọ̀gọ́n bá sọ lórí ni lárúbáwá sí mà lárúbáwá táwà mọ̀ tí wọ́n wà káàkiri lárúbáwá yaman lárúbáwá yaseba lábàbà gbogbo wọn mọ̀ pé anna haza kullahu láyé ìṣàmì òfin rọ́jù nípa gbogbo eléyìí ò nípa nípa ọkọ̀ lọ́kùnrin kan nínú pé wọ́n fi mọ̀ kó dàpẹ́ yìí gangan ló ní bàjẹ́ propaganda tẹ ẹ bẹ́ẹ̀ ṣe ní wọ́pọ̀ ní tó fẹ́ kẹ́ ṣe ni pé fàtúmù muhammadan bísmìlwáhì ẹ pé muhammad sámọ́ muhammadan sámọ́ muhammadan ẹgbẹ́ muhammadan ló kọ ẹyọ kan ẹjá jọ àgbì ó kọ ẹyọ kan ní ẹjá pè é tẹ̀sítẹ̀mì òun àlẹ́ yìí tí gbogbo ẹjọ àgbì ìgbé tó bá ti di ó kálukú ní tá a máa wí nù wọ́n ti sàmì ìlà àrọ̀ bìí lókòkò náà lókòkò lábá náà sùnmọ́ bí wọ́n bá ti bá ti gbà ìtàn wá síbi tí ẹ̀wọ̀n tán wá sí mọ́sí mọ́hájì bá òun náà mọ̀ gbé káàkiri wọ́n jù ẹnìkan ni wọ́n bá sọ pé ẹja jọ àbí ìfẹ́ sọ pé ṣáàrẹ̀ alùwàlúgbùn nìgbìrà tó ń tẹ̀sí tó dáa nẹ́bí ìgbé ṣáàrẹ̀ èmi ò ní gọ́ ẹkà lẹ́sọ́ bí i dìrì ní fún máa ṣáàrẹ̀ náà báwo máa lẹ́sọ̀ kan nílò bìlìf ó ní alùwàlúgbùn fi abil abram nínú àwọn olórin lágbáwá sáwájá ìléyà nínú àwọn tán mo rí kọ nú wọn òní òbẹ́ ìdúlọ̀ abram mo gbọ́rọ̀ wa umayya bin abi salt mo gbọ́ orin umayya bin abi salt umayya bin abi salt sì ni àní sọ̀tọ́lá sọ fún àbúrò ṣẹ̀rí ìpè wọ́n èrè fún mi lórí rẹ̀ tó ló ń ka àmì ìṣòwò ìyí tó fún mi sí mo ní kọ́ ẹ̀ ó ní àdìsí náà muslim ó ní ìyẹn wá ń kà fún ata àǹṣàtù wú ní ata àbúyá hundred line ẹni á wọ̀nyí ó ní làákàyọ̀ mọ̀ ní ó lè pé ń ká dàlà yóò fi ó fẹ́ gbà fìlàmù ó fẹ́ gbà fìlàmù òun yẹ pé ẹni yìí sọ pé òun ti gbọ́ olùmọ̀yà kan sọ́dún pé àwọn kan mọ orí bọ́ọ̀lù wà á rọ́pò ṣe é rapò làwọn orí mọ̀sùlùmọ̀ wọ́n máa yóò ṣe wò kàlámù muhammadin kàlámù ṣáà ọ̀rọ̀ àná ọ̀rọ̀ tí màmá ń sọ ìkọjọ́ ọ̀rọ̀ olóògbé ìwádìí ṣẹ́rí lẹ́yìn bá jẹ́ ìdé ìbá jẹ́ kọ́dà tó bá jura wọn lọ díẹ̀díẹ̀ kò sí ẹni tí ìtẹ́ bá fẹ́ ṣe tí ò ní standard kò sí ẹni tí tẹ́lẹ̀ ọ̀rọ̀ ní standard méjì náà sọ fún yín ìyìn ní máa dápọ̀ ọmọ kàfẹ́ kàn sí example sáwọn tó wọlé àà lágbájá mo ní kọ́ láwùjọ wa ẹgbẹ́ tó mo ní kọ́ tó lágbájá ẹwọ̀ láwùjọ náà lè ti standard

pé èmi ò lè bá yín sọ káwọn bí ní sẹ́ni ṣááyìrò ìgbèrè lọ pé ṣááyìrò gbọ́sùn mọ̀ pé ṣááyà ọ̀sọ̀ lè kó tàkọ́lù ọ̀nà rẹ̀ ẹja gbọ́sù ṣááyà káàmì ẹja sáì káàmì ló pé ẹni tí ó mú iṣẹ́ bọ̀dítàmì pẹ̀lú olú iṣẹ́ káàmì ní pé ẹni tó ṣe wípé iṣẹ́ ń sọ ìyẹn àwọn àlùjànnú ni wọ́n ń gbé wá fún gbẹ̀gbẹ̀ ń gbà wá yìí kankan tẹ́yìn bá jù gbogbo àwọn tó máa ń dákọ́ pàwátà àti ṣáàrìn olórin àti ṣáàrìn ẹni tí ń ṣe lọ́n àti káàrìn ẹni tí ń gba tẹ́rin wòṣẹ́ ẹ́n gbogbo wọn pátápátá àti mọ̀jìnúnù àti ìrì gbogbo wọn pátápátá ni wọ́n lé tọ́ọ̀sì kan tí ń gba communication mẹ́sì ẹ̀yọ́ ìgbé náà ìlànà ti ń bá sọ̀rọ̀ <laughs> tẹ́bá tó lóòrùn náà lóòrùn bọ́ ìkòwò náà gba information so ìsọ́nù kan ní nǹkan mọ́ torí pé wọn fẹ́ ṣe ní nàbí ìtọ́jú máa ti pè ní nàbí àwọn gbọ́dọ̀ tẹ̀lé wọ́n ní ọ̀dà ìjà tó nǹkan tó tá nínú mi ni wọ́n kà ń ju nǹkan sí mi lóhùn náà máa ni ìdí ń wí ò máa ń wúwà bí zamzam máa ti ń

òjò èdè tí adágbégbá tó wà láàbì sájà e. adágbégbá tó ń bá fẹ́ sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ rẹ̀ máa ń ní alliteration pé yóò máa papọ̀ ẹ́ tẹ́bá ọ̀nà lórí náà lóṣù sájà sájà ọ̀pọ̀ àti àwọn ọmọ sọ̀tún wọ́n fẹ́ ó ní dìde ni wọ́n ti nílùú àlàdé kìíní kẹta nìyẹn àgbà kò sí ọmọ mìíràn ó sàgbọ̀dọ̀ pọ̀ sí déédéé òun náà lẹ́nu bá àwọn olórin náà bẹ̀rẹ̀ ẹ̀hìn sájà kùhánù àtolórin papọ̀ pé kúránì kò jọ kò jọ ìtàbí ní òjò ìgbòdà èyàn bẹ̀rẹ̀ tó ní alìsìláàbí ní mùparẹ́ dárígẹ̀lì dárígẹ̀lì dárígẹ̀lì mùtàkì lónìí láàrín àti ìjáyé mùsàkìrẹ́ alẹ́gbẹ́ kòjọ́ àwọn adágbégbà tọ̀ ọ́dá wọ́n ní lẹ́yìn kejì wá ní pé só láwọn adágbégbà táwà náà máa wọ̀lkáyí yàtùdókú pàyàtùdókú àwọn tí wọ́n ń woṣẹ́ tán ń gbaṣẹ́ tán ń gbà jẹun ìgbà ní ìgbẹ́ wọ́n tó lórí ìgbà yìí wọ́n parọ́ Muhammad yìí parọ́ ní tiẹ̀ bẹ́ẹ̀ náà bá fẹ́ jọ yẹn yóò jọ tán yìí ẹgbọ́n mi ẹ kéde fún ilé ìgbà mú wọ́n bá sọ fún yín pé ní gbogbo àwọn tẹ̀ ẹ̀mọ́ lólórí láwùjọ wa àtẹ̀yí tí pọ̀ yìí tó ṣe àtẹ̀yí tó kàn ṣe ta ni ẹ̀ sọ mẹ́gbà ah, kí lábájá ti wà olórí ilé ọ̀ àmọ́ sí iye gbogbo àbí sí èdè ìrìnà olórí ìdẹ̀kẹ́ ti ní bá káàkiri ó dèrè ṣe ìwọ́n lówó lórí bíbí màmá yóò ṣe ọ̀dọ̀ ìdílé ní ìṣẹ́ mẹ́nu òmùgbó ó ṣe ìrìnà kan kó bọ́ọ̀sù ó lẹ̀ kó ṣe ní ìwé eré ẹ́ káwálẹ̀ nìkan tó ń wá wà ọ̀fra ẹ̀ tó wà náà ìdílé ṣe wù nǹkan tó lórí ìdílé ní ìṣẹ́ mẹ́nu ó ṣe lórí tó sì fẹ́ ní ẹni yìí ló bèèrè parọ́ pé káyé ló yóò lọ wọn wá wà máa ká dára Muhammad kọtù Muhammad tó parọ́ lọ tẹ́ bá ti wọ́n discussion kan lè lò ṣé discussion tó mú òdodo ni tó fẹ́ kí dànù abẹ́jẹ́ wò lò ó tún ti mọ́ pọ̀tù tí kìíní yóò ń ta ìtọ́lọ́kùn ìpínlẹ̀ àlejò ìdókòwò ní ìlànà ìyẹn tẹ́ ẹ bá mọ ọdún tó kéèkì àwọn èèyàn tí wọ́n láwọn fẹ́ ṣe fánù fífọ́ ìlú kọ́rí pé àwọn fẹ́ sáàbù fún bọ̀ ìbàrí tẹ́ ẹ bá mọ ọdún tó ti máa lọ wá gbogbo tí wọ́n ká ṣẹgbọ́n tí wọ́n ti wá pé kí lábẹ́já tó sọ kí lábẹ́já tó sọ pé yẹ́ ìṣẹ́gbọ́n láàrin kí lọ́dún láti tí wọ́n gbá alágbájá àwọn alágbájá ìsálàpọ̀ kò kárí kò gbọ́ ní pé ìsáwọ́gbàdì àkà kò gbọ́ ní akọ́kọ́rí pé òun tàbí wá sí ìkiri kankan yá yá búrú sáyé alkọ̀tọ́ ní kò fọ́ta ìjọ ọ̀kọ́ gbó kan kó sàfẹ́ wà nítọ̀ yóò ṣe ìfẹ́fẹ́lẹ́ ìlàdìlà ìgbó sí òdodo pẹ́lẹ̀ sí àmọ́ kò fẹ́ gbà ó tó the first time ó ṣe iṣu tẹ́ẹ̀fẹ́ kan fà iṣẹ́ iṣu tó fẹ́ kan lè dàrú mọ́yà because of iṣu bá lè dàrú mọ́yà lójú ni kọ́dẹ̀ tó láníyàn dáadáa ń kọ́ olùsùn mistake ni iṣu tó clear tó ṣe pípa ẹmọ tó ṣe ní ó ní ìkọ̀tọ̀ fẹ́ gbàgbé òun ni gbogbo iṣu táwọn sẹ́láfò wa máa ń rí à lẹ́sìn tó kò ní sí iṣu kékeré iṣu tó kéwì dẹ́gbà pé náà lè fi tó kéwì iṣu tó gbé ìyàtọ̀ kó kílẹ̀ nǹkan àlùmọ̀ wọ́n tẹ̀ka wá ní ibẹ̀ sẹ́gbà pé kí ló wá dé ẹ̀yẹ́ fi ń bi ilé ìṣẹ̀dá sábà bí pé kí àtọ́ ní pé mo padà fún wá rí náà pé ọ̀run mìlá náà nẹ́bí ọlọ́run nìyẹn tó kí ni èyí kí ni ṣé àlùmọ̀ nẹ́bí ilẹ̀ ló ní iye sábà wọ́n ká pé ọba fúrù pé òmìnira jáde ọ̀rẹ́ túnmọ̀ ẹgbẹ́ ní ká máa tẹ̀ bọ́ ni àbí kí ló túnmọ̀ tó bí ní iṣẹ́ túnmọ̀ ẹ̀wà ní pẹ́tọ̀ káwọn náà lọ lè kọ́mọ káwọn lọ lè ní ilẹ̀ ẹ̀kọ́ káwọn tó ti dùgbà lù àwọn kìí ṣe iṣu tí ó máa ní ìdẹ́sẹ̀ wá sí tó lè ó ní òkè nígbà tí ò dákọ̀ kí ló ti ọ̀gbẹ́ ó ní ibi tó ń bọ́ lọ́wọ́ bá sọ wípé wà ní ìlú ummatin illa kọ́lá fi àmàlẹ́ kò sáré ìmọ̀ kan àti pé olùkìlọ̀ ló sọ̀kalẹ̀ sọ́dọ̀ wọn pé àwọn ọkọ anídìdìrì ni ọdún tàbí láti umar ẹ̀yọ̀ kan ni wọ́n kò ní wọ́n sáwà ní àlùkùmá nẹ́bí ni wọ́n torí pé tó sì mọ̀ bá nẹ́bí ni wọ́n ìpínlẹ̀ ìgbà tó lọ́wọ́ bá fún òun rán nẹ́bí sálà wọlẹ́dì bá àti òbí jìnà rọ̀súlà mínú àbí òun á nàbí táwọn lágbára ó ní wà á ọ̀rí ìnà mínú lámà rẹ̀ hapun bí àwọn míì náà tí wọ́n padà fún àwọn ilé ìtọ́ káwọn àwọn ohun tí ìwà bá wọn ní gbogbo oṣù mẹ́ta mara rẹ̀ àlùmà nẹ́bí nìwọ̀n kí ló dé tí wọ́n àkàbà lè mọ̀ ṣé kan nìwọ́ tó lẹ́gùn tó bá wá rí bẹ́ẹ̀ àwọn àníṣẹ́ wò ló Kùránì sọ nígbà tí sọ́rọ̀ àwọn òṣìṣẹ́ ọlọ́run ọlọ́run ọba sọ pé ìbẹ̀rẹ̀ mẹ́nu hún máa ń kọ̀sọ́ sínú àlẹ́ wọ̀ mí hún mọ́ lára ìbẹ̀nu àwọn tá a dákọ̀ wọn mẹ́nu àtọ́jọ́ àwọn tó dákọ̀ wọn kọ́ ipò kan ní ìlànà kó ní ìmáàlì gbogbo ẹ tó bá jòjì sí so gbogbo àti ìṣù bẹ́ẹ̀rì táwọn eléyìí ó ta kàrí ìṣù táwọn ò ní ìlú lọ nígbà táwọn àwọn àpapọ̀ ní kàkọ́ọ̀lá ẹja mọ́mọ́ jù lónìí ẹgbẹ́ wà ní ìlú àlùkà bọ̀jùlù làkọ̀dọ̀ àrọ́pìnà jù lónìí àwọn mọ́ wèrè ìran àrán rẹ̀ àmọ̀ yóò fa ilẹ̀ ìmọ̀jù lónìí ẹ́ yọ̀kọ́lù tẹ́ bá ti rí wèrè tó bá ti kí ara kí wọ́n ṣe pé ó lè kí èèyàn mọ́lẹ̀ báyìí

òun ò ní bá pápá báwọn ẹ̀rẹ́ ẹwà mi nǹkan ẹjọ́ tí gbogbo yẹn tí múrò ọ́fíọ̀sì ológo yìí lè láti gbà ẹwọ́rù nǹkan ti sọ sí wáyé pé Muhammad yìí nǹkan kan wà á lọ́wọ́ ìkò sì tẹ̀yà máa rẹ̀ kó sì rẹ̀ kọ́dà tó wá sọ́sà rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ó nọ́mà ń jẹun òun lẹ́kìrì tẹ́ ọ̀pọ̀lọ́ ọlọ́run bá kó fún alágbọ̀ẹ́ kọ́ àti kó sì jẹ́ ká lè tẹ̀lé kó sì jẹ́ kí mọ́ni wálé èyí ní kọ ọ kìíní bọ̀sẹ̀ rí ibi tí tùmọ̀ kó ti yé ni pípé táwọn tẹ̀ ń bá sọ̀rọ̀ wọn lè rí létò ọ̀kan mẹ́rin àwọn olórí ilẹ̀ Yorùbá ẹ̀yìn tẹ̀ bá mọ̀ nígbà àwọn èyí dákọ̀ wọ́n wá sọ fún un pé ìyá olórin yìí wọ́n ní wèrè wọ́n lórin wọ́n ní ìyá rẹ̀ wèrè ní ìyá rẹ̀ wèrè ó wá ní wọ́n ń pè wèrè ní wèrè ní wọ́n ń fi apá ewúrẹ́ jù ní ẹgbẹ́ àà

yes because ọ̀pẹ́ èèyàn bá jẹ́ wèrè ẹ̀gbọ́n ara ń tẹ́lẹ̀ ní pé wọn ò gbọ́dọ̀ gbá ka ewúrẹ́ fún kó jẹ́ ó yẹ kó máa kó sa àtàn náà jẹ kí wọ́n òsì méjì kọ́dà ẹ̀ fún lásọ tuntun kò ní mọ iye èkìtà ló fẹ́ wọn. ibi kan kò mọ tẹ́ ìwé kò mọ bá lù wọ́n ti ní ìmọ̀ bá lù pé apá ewúrẹ́ ẹ̀yẹ fún mi <laughs> eh? kí ní àkùtà ẹ̀yẹ fún mi aṣọ ilé ìyẹ fún mi kì í ṣe wèrè onídẹ́tẹ́ bá ní kẹ́ ẹ sọ pé àlẹ́ ìsàtọ́là mọ̀jù ní òun lòlò ẹ̀yin lẹ́fẹ́ tura ń fi yẹ̀yẹ́ tí wèrè bá dé sí wèrè wèrè máa ń tà àwọn èèyàn lọ́rùn mọ́lẹ̀ hmm? yóò lé wọn yóò sọ̀rọ̀ fún sọ yóò há jọ yóò gbè ẹ̀yin náà mọ̀ pé kò tẹ̀lẹ̀ sí Muhammadu yìí fàkọ́ọ́lù wọn ni sáà ẹ̀yà mú màjíṣà nítorí ṣe májíṣà wọlé ìdùnnú làkọ́dọ̀rọ̀ àìná àtọ̀há gbogbo àwọn tó ń ṣe màjí àwárí wọn ò wà fẹ́rọ̀ àti ìmọ̀ bá ṣe ń ṣe pìnà àti tó bá ti tó tó bá ti dán fàmọ́ gbogbo àbìnáfà fèrè wà láàpàdé ẹni tó bá fẹ́ dán yóò ní kiri kan nínú pípa ó mú lọ́wọ́ yóò mọ̀ supọ́ọ̀tì kankan náà pẹ́ẹ̀pẹ́ẹ̀pẹ́ tí ó bá máa dé kan yóò mọ̀ túbọ̀ ní nǹkan Muhammadu oníwo kò níwo kò ní ìgbẹ́ka tí ń dè papọ̀ ó lẹ́nu nígbà tọ́nà tọ́nà fẹ́ sọ̀rọ̀ àwọn tán fi lọ́nà ìwọ̀mí ìṣàbí nàfà sáájì ìpìlẹ̀ ọkọ̀ àti níbi aburú àwọn tó ṣe pé wọ́n máa ń tùgbà sí lè kẹta kókó ẹni yìí nọ́mà dáadáa hm? tó ń gbà tán sọ gbogbo ẹ̀ ẹ̀gbọ́n ti sọ gbogbo ẹ̀ gbogbo ọ̀sán ká pẹ̀lú pátápátá ní Kùránì nípa. wàlí ìdìbò lọ ní. Hmm? sáà fún òun ti ba gbogbo ẹ̀rí tán fẹ́ sọjẹ́. ìgbà èyí wà ní káwá ṣe àdé ogún kan ìgbòrókòun náà wọ́n mà kó lè dọ̀rọ̀ àwọn ọdún wàlí ìdìbò lọ ní Àbújá lọ́rọ̀ nípa. ó ní máa lákàyà àbà àbùsàmùsí alwalidu ni babu shak ewo ni ń sọ àfàbà ata tí wọn náà ti change ẹsẹ̀ rẹ̀ pẹ̀lú kọ́ ó jọ pé muhammadu rẹ̀ kàdìrí ọmọ gbogbo nǹkan tá a ní ká sọ náà ló ó lé lọ́nì lárúbáwá nìkan tó dáa kọ́dà lárúbáwá kékeré pẹ́ẹ́pẹ́ tí lárúbáwá bá wà kàn gbé ìpínlẹ̀ kò ní bá òun ò ní ìfàkì ẹ̀rẹ́dẹ̀ lọ́rọ̀ mẹ́ta kìí ṣe ìfàkì pé ẹ̀fà àjábọ̀ níbi wọ́n tẹ́lẹ̀ àwọn kọ́kọ́ lọ́wọ́ lé àwọn onílò torí ẹni pé tí ọba ti ń gbà fún ọdún ọ̀sán ní sọ òun sì sọ ẹni ṣé náà ti ni ní pàkátù fi Muhammad mo ronú ń pa ọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ Muhammad pé kí la lè jù sí hmm? gbogbo tẹ́ dápọ̀ yẹn ò lọ wà na yìí èyí tó súnmọ́ àlè àjàmọ́ òun náà súnmọ́ ni òníbi antakulu sihiru ẹ bá sọ pé sáhìr ẹ bá ní màjíṣẹ́ àná kò ní irinṣẹ́ ẹgbọ́ kò ní ìwò kò ní gíní kankan but ẹ mọ sírù tẹ́pì ẹni idán ni gbólóhùn tí ń sọ jáde òun kọ́ lópin náà amọ́kẹ́lọ́gbà tàbí pé ní sírù olùbẹ́sẹ̀ nígbà tọ́lọ́wọ́ bá fẹ́ ròyìn sírò náà ní Qur'an ọlọ́ni wàyàtà aláàmúnà mẹ́rìnhù máa yóò fárò ìfúnà bí i bẹ́ẹ̀dẹ̀ mọ́rí wọ́n ma fọ́lọ́dà àwọn òpìnlẹ̀ tó fi tẹ pé ti ọkùnrin àtìyàwó ipé ìdí Muhammad náà mú wáyé nìkan wọ́n ń tẹ pé ti bàbá kó tíìrù lẹ́pẹ̀ bọ́ àwọn lábọ́wọ́ bọ̀ ibi bọ́ ẹ̀kọ́ bọ́yá tíìrù tàdágbébá ní ẹ̀sìdé parọ́ tí mọ̀ bọ́ ẹgbọ́n mi ṣẹ́rí tó fàtọ́ fi ṣogbé lè yóò ní pé kódà lágbàwà jàìlíyà kò fẹ́ kán sọ pé kò púrọ́ lò ẹgbọ́n kíkọ́ làtún bá bẹ́ẹ̀ láyò náà yíkọ̀ wọ́n sọ pé nígbà pé yóò lè rún ma tí ò ní jẹ́ jẹ́ irọ́ bí kọ́ àbùkù ló jẹ́ lọ́gbẹ́rẹ́ pátápàá lọ́gbẹ́rẹ́ lọ́gbẹ́rẹ́ because ẹran tó wà lóde iṣẹ́ tó bá jẹ lọ tó padà kú ọgbẹ olórin àwọn kọ̀bílà yóò padà fi wílé pèsè bí wọ́n lọ parọ́ ní níjọ́wò tí wọ́n ní bọ́ sí ẹ̀yìn náà mo fi òsà parọ́ àbùkù lánàá nílò kò fẹ́ pé nǹkan kan bẹ tó sọ fún parọ́ òun lẹ́sìn ni pé the same principle yìí ní ìrákìlì Rome ẹni tó jẹ́ ọ̀gá àwọn Rome tó wà ní sáàmì nígbà tó pàbó fi àná

sẹ́gun tó gbà gbà àwọn máa lè rí àtúwọ́ rẹ̀ sábà kó bẹ̀ tó bá ó ti parọ́ ọ̀nà ah, ó lẹ́bí dáadáa wọ́n kà ń béèrè òwẹ̀ wọ́n ní gbogbo bá ṣe bí òun pẹ́ṣọ̀ fún òun ní ìrẹ́fà fún òun rárá mú àlẹ́bí kọ́ direct question ní ẹ́ kìí tó ní what is àbútù bí àwọn ní ọwọ́ padà wá bí ní pé ìjá àwọn èèyàn tí ẹnìkan kan bẹnu fámílì ẹ̀jẹ̀ rí tó jọba rí ní kò sọba sẹ́nìkan kan bẹ ní fámílì rẹ̀ bóyá tó ti lọ́lá rí tó sáàbù pé ọláhùn lẹ́nu yìí fẹ́ gbà padà ló fi pé ìbánadé ọlọ́run lòun ni ìjẹ́ nìkan àbújá ni á ah, ìyẹn dùn ún pọ̀ òun fẹ́ sọ pé ó wà ṣùgbọ́n tóun bá sọ pé ó wà ó ní láwùlá àyà pẹ̀lú àlàyé àkàzìbà látàkàbù hmm? ẹ̀wù kẹ́lìmà áfẹ́rà yáfàrà ìtumẹ̀ ní pé máa yóò fàrà asar eh, kalamun ma'asur ma bí kalamun ma'asur fitna ọ̀rọ̀ tí ìgbìnà hmm, kalamun ma'asur fitna ma bí àtàfẹ́rò bí ma'asur ma bí wáyé ma'asur ma'asur ní pé ìka tó ṣe yí pé èmi kọ́ mo sọ mo gbà lọ́dẹ̀ tí wáyé lọ́dẹ̀ lórí náà láti pé asar gẹ́gẹ́ bí wájú asadu náà bá inú ẹ̀fẹ́ èmi fẹ́ kó tì nǹkan ti tì sí ìlà bá ẹ̀bọ̀n mi. Hmm? náà ó ní tí kì í bá ṣe wípé àwọn èèyàn ká jọ wáyé táwọn máa pẹ̀lú mi láwùlá tí kì í bá gbé ayé àfòrú alẹ́yẹ kẹrọ títa bá kó bẹ̀rẹ̀ tán tán bá padà ń narí ìtì ìtìdẹ́ẹ̀dì wọ́n padà pé àbúrò dùá lè wá sọ pé wèrè ní ìjọ tó bá máa lò àbúsà tó kò ló parọ́mà lórí ìjọ orí náà parọ́mà àwọn ìyá rẹ̀ pé pé èmi wọ́n fi ìdí fọ́nà wọ́n fi tí kìí bá ti fún padà máa rìpọ́ọ̀tù pé lábájá parọ́ látàtàbùsì bá parọ́ mo fẹ́ parọ́ pé kí n fi lè gún ànẹ́bì lọ́dọ̀ bàrún ó ní pẹ́ṣẹ̀ ọ̀kan tó bí òun tó ti òfin bá fún ara fún ó ní wípé ẹni yìí tẹ́ bá jọ jagun ta ni máa ń wìn olóhùn sọpá ah, sometimes àwa máa ń wìn ọmọ àgbà ọ̀nà máa ń wìn ọwá ní tẹ́ ìjọ ládéhùn tẹ́ ní kọ́bánà láàrin tí a ah, ẹ̀ ní jagun tí tó bá tó jọ tàdéhùn tẹ́ ní kọ́bánà tí máa ń mú un tẹ́ kéèké pàlíyàbì tí máa ń dalẹ̀ níbẹ̀ ló jẹ́ lọ́pàá ọwọ́ ni kì í dálẹ̀ ṣùgbọ́n kan bẹ́ tàà tẹ̀fẹ̀ ṣe ní ìjà àmọ́ tí ó ṣe ń bẹ̀ dé ẹgbọ́n òun olóyìn ìlú náà àti fún ara yìí sí tọ́kùn fún un láyé kóhun ṣe tọ́ eléyìí náà sọ́dẹ́ ṣe tẹ̀rí síhìn ìṣẹ́gbọ́n òun ní tí ó fẹ́ lo tíìrù pẹ̀lú ìtumọ̀ pé tí nígbà tí Muhammadu gbé dáwà rẹ̀ tó déwà ìwà ẹ̀ òun ní sẹpẹ́rẹ́tì bàbá àtọmọ ìyá àtọmọ ìyá pé eléyìí tó wọ́n fẹ̀sì má eléyìí gbélé ìyá eléyìí pé tí ìrù sáà nínú kìí ṣe pé tó gbé Muhammadu jẹ́ sáhìr pé in tó gbé báyìí separate the family tó dà tẹ́lẹ̀ padà bí ó bá bọ́ tẹ́lẹ̀ sọ pé sáhìr mo ní sí sọ ní sáhìr tó pé sí ìrù kan yóò fárí kò bẹ́ẹ̀ lùmọ́rí yìí ọlọ́dún òun náà máa fẹ́ wọ́ náà tí ó fi jọ pé nǹkan tó wù sí sí ní ìgbìmọ̀ díẹ̀ òun lẹ́sìn ìdárabọ́dé náà fi ń ṣe ṣe é mọ̀ pé tó fà á lọ́gbọ̀ ọgbà àwọn àṣẹ àbúrò rà tó fà tó fi then ṣe é sọ pé ajá àti olóńgbò pé kò la ètò tó ìrẹ́là fún ìrẹ́là ní wá rọ pé ajá ọ̀fẹ́ máa pa ètò ìpológbò rẹ̀ máa fi dé kíni ẹ̀bá sọ pé ẹ̀bá sọ pé ẹ̀bá sọ ọ̀gá rẹ̀ tó fún ìwọ náà sì fún làdá ní bẹ́ẹ̀ ni làdá ìlú ni ta ló sọ fún ọ pé ọ̀rọ̀ pé ajá dúdú ṣe ìtọ́nù ní pábù rẹ̀ àdúgbà ó kàn sáà dá gbogbo ẹ̀ bá bọ̀ àdìsàbọ̀sáré ní àṣẹ hmm? wá sí lágbo gbogbo ẹ̀dọ́ làbúrò rẹ̀ lọ́dọ̀ dúró ó sàti ní ìtàbúrò rẹ̀ pẹ̀lú iṣẹ́ bá ti wá wò kó tó wá ṣẹlẹ̀ ní gbégbé àti ìtàwọ̀ wọn ni ní ó ní á ah, iṣẹ́ ẹni sọ ní pẹ̀lú tẹ́lẹ̀rọ já àbí ọ́ọ́lì wúwà fẹ̀ yóò fárí kù bí ní ìgbé ìnàlùmárì ìwà àdìyí wà bẹ́ ìnàlùmárì ìwà àfẹ́ òun lẹ́gbẹ̀ẹ́ tẹ́ bá ti wo áyà tọ́lọ̀ bá ti sọ ẹ̀yọ́ pé ìjọ méjì ó ní ìlhádá ìlà tẹ́kẹ̀rọ yóò bá ìlhádá ìlà ọlù tọ̀tọ̀ ṣẹ́lúdáṣà tó bá ti mẹ́rin tẹ́ kí lọ́dọ̀ pẹ̀lú sẹ́ẹ̀rù tó kọ́ lùbáṣà ní tó sọ sí sẹ́ẹ̀rù yóò bá tó sọ yìí sẹ́ẹ̀rù ni àfún nǹkan lọ́rọ̀ yàtúwà ń nàrí ìṣẹ̀lá àmọ́ inú sẹ́rù sẹ́rù méjì lọ́wà sẹ́rù fẹ̀ẹ̀líwà sẹ́rù kọ̀ọ̀líwà hmm? ní kọ́ọ̀lù kọ́ọ̀lù ìbáṣẹ̀ ẹ́ ní fíìlù sẹ́rù yóò ta hmm? sẹ́rù tó sì pé yóò ní fẹ́ẹ̀tì lára àwọn èèyàn tó ń kálukú ọ̀dọ̀ para wọn já ó ní bí tí ń bẹ́ẹ̀ sáà ó ní wà bẹ́ẹ̀ náà lùmọ́rù wà lọ́jẹ́kì wà bẹ́ẹ̀ náà lùmọ́rù wà àṣẹ́fàdì tọ́ ẹwù bí sọ̀rọ̀ yìí ó tó padà ara ìdíje tó wí olùrànwọ́ wa ń sọ protest ogun oṣù pé ìnáwó fàkàrà wà kọjá tẹ́lẹ̀ àpò jàmọ́ ìsinmi fẹ́ ká kọ́gbọ́ níbi kìíní ìlú pé ọlọ́run ọba wa gbogbo tó kálukú wa ró gbogbo step tó kálukú wa ń pè gbogbo block tó kálukú wa ń ṣe

tọ́lọ́fún sọ wípé yẹ̀sà fún àmìnà náà wà láyé yẹ̀sà fún àmìnà lọ́ òwúwà máa hùn ìsì ìbáyé túnà máa láyé bọ̀mù sẹ́ẹ̀sì ní pàtàkì tẹ́gbẹ́ tó ọba ṣe describe ọ̀rọ̀ rẹ̀ lókùn gírọ kọ́nà wà tún describe gbogbo process ìṣẹ́gbẹ́ fọ́rọ̀ tó tún rejected ẹgbọ́ eléyìí ò ní lọ wà ní ìtún ara rẹ̀ sọ̀rọ̀ pé pé Muhammadu ń káptọ̀ prọ́sẹ́sì tí mo tó fi rò á ah, láìláì kò sí adágbègbà rẹ̀ tó nínú òun lẹ́bí pé tí sínà gọ́mẹ́rin sọ láì detector tó wọ́n kìí sọ kàrẹ́ ní rí brainwave ní ìmọ́ta mí fún mí sẹ́mọ́ ní ìgbé tafẹ́ pé lábájá ìṣẹ́ ń parọ́ ìṣẹ́ wí confession tó lẹ́dí ìgbé àbí tẹ́lẹ̀ lọ ìṣẹ́ ń parọ́ ní àdé ń rọ́ wọ́n ti wá gbé ọdún ní machine machine ìyá máa kàn ṣó brain wípẹ́ ẹ́ ẹ̀wọ́ the power kò ọkọ̀ ń ro tó nǹkan tó ṣe yóò jẹ́ kó dẹ́ǹsì pé ẹnájì ńláńlá ló ń lò kó dínwó kí ní kàwọn gbogbo ẹgbẹ́ jù lẹ ó sẹ́gbẹ̀ pé ní sẹ́ni tí ò bá bẹ̀ kan rò gẹ́gẹ́ ó sọ fílẹ̀ kí n sọ ní sí pé sẹ́ni jẹun láàrẹ̀ kí n lárúgbé rò <laughs> sickness pé ẹnájì ńláńlá ló ń lò láti sọ̀rọ̀ yìí ṣé

yóò rírò ní wọ́n ń wò bọ̀tẹ̀ ọlọ́run bá rẹ̀ pé ìnáwó fákàrọ̀ wà kọ́ dànù ọlọ́run bẹ̀rẹ̀ láti prósẹ́sì tàkìrì kọ́dà nígbà tí ò fi jáde sọ ìdẹ́ẹ̀tì ọlọ́run wa ń bá a sí títẹ̀ àlọ́ nínú ìmọ̀jọ́rọ́ lẹ́nu ọlọ́run sọ pé àlọ́ nínú ìmọ̀jọ́rọ́ yẹn tóun fẹ́ fi sọ̀rọ̀ rẹ̀ fún òun ni wípé òun sì gbogbo orò yìí òun dá ní wàhíì lóhun nìkan nù ya rẹ̀ àbí òun dá tẹ́n tó wà yìí ní ní gbòòrè tó ṣe fún irú tọ́lọ̀ ṣe fún o ó kéré rẹ̀ tó ṣe rẹ̀ òun fún lówó tó gbalẹ̀ òun fún láwọn ọmọ tó yàn tó yanjú pẹ̀pẹ́ owó rẹ̀ káwọn ní fún gba fàájì pẹ̀lú tó àwọn ọmọ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọ́n mọ̀ hàtúláwù gbogbo ọ̀nà tí nǹkan ó fi rọrùn ọlọ́lọ́wọ́n ọba ló dẹ̀ hmm? gbogbo ọ̀nà tí nǹkan fi rọrùn òun ṣe fún pé ìjẹ́ rẹ̀ rẹ̀ dẹ̀ bóun bọ̀ mọ̀ ìyá máa tàn máa pé fún mi sí ó fàdé kó sí kálíńdà ọlọ́run ọba sọ pé òun ò ní fàdé kó sí torí pé òun kẹfà ti ṣe oore fún oore ilé ó fẹ́ fi bá ọ̀rọ̀ ọlọ́run ọba dànù ìnà òǹkà ní àyà tí náà àyà tábàjá àní ìdùnnú jẹ́ sí àyà ẹ̀sìn mọ̀tún àní ìlú àti èèyàn tó kọ́dà láàrin ara rẹ̀ láàrin ara wọn wọ́n lè akóre lé ìdodo nìkan yìí máa lè gbà. ìgbọ́n tí a bá ti kó sẹ́ẹ̀sì kan tó tù ó ní wọ́n sọ fún ìgbọ́n tó bá padà tó ní. kẹ́lẹ́kọ̀ọ́ tí bá ti ń sàn kan tí ò bá ti lẹ́rìí ní ẹ bá mọ irú wàhálà tí ó ṣe láti sọ sí o. onímọ̀tò fáwọn ọmọ ìyá pé ẹ ní mọ irú orin tí pé nǹkan kó yéèyàn ẹ irú ìfọ̀kànbalẹ̀ tó máa ń fún yàn kọ́dà tí gbogbo èèyàn máa gbé pẹ̀lú rẹ̀ ìfọ̀kànbalẹ̀ yóò mọ̀ ó tó ọ jẹ lórí ìṣọ̀ tó sọ̀wọ́ tẹ́ bá ti ṣẹlẹ̀ bàrà fún èmi bá èdè lọ ṣẹ́ báyà dúdú tó làwọn ṣẹlẹ̀ bàrà ìlú ìlú wọn bá jẹ́ lóbi iṣẹ́ kan torí kò ti fẹ̀fẹ́ sọ kí nìkan tẹ́lẹ̀ tó ni ìwé ẹ̀wá wo dáadáa ọ̀rọ̀ tí yẹ́ wọ́n sọ wájọ́ èyí tí mo mẹ́ta o ẹ̀tọ́ ní ibi ìlú tó ti gbogbo wàhálà tó bá fẹ́ lọ bì kan yóò ti calculation tó bá fẹ́ tó gbéṣẹ̀ kan calculation because ń bẹ̀rù tàná bọ́ọ̀dù pé kí nǹkan tí mo ṣe yìí má ta kò nǹkan tí mo ṣe kọjá hmm? irú irú bí kí ní ẹ̀ ṣe hẹ́dì lọ́kàn wọn kò ní fàyè ilẹ̀ tí wọ́n ní tùmọ̀ àlẹ́ kọ́kàn wà because wọ́n máa gbogbo kọ́rọ̀ lè hmm? wàhálà ńlá ńlá tó mọ̀ ṣe ọlọ́run kálà lè àyà ti náà wọ àyà àyà àyà wà lẹ́yìn ìgbà tó clear sí tó jẹ́ because òun ló sọ pé inna lahu la halawa wa inna alayhi la talawa wa inna alahu la mufirun wa inna tọ̀ lẹ́yìn ìgbà tí ìbá mele ìtàn kó wá kó wá sọ pé kò tún wá fẹ́ àti ẹ̀lọ́dà àwọn èèyàn pé kì í ṣe bẹ́ẹ̀ ní ṣe rí àní ìbílẹ̀ òun ló ṣe tẹ́ bá fẹ́ tẹ́sẹ̀ tó ní ìnáàdì nǹkan tó clear ló fi tẹ́sẹ̀ tó ní ìnáàdì tó fi kọ́ dà tí o kò ní ìnáàdì náà kọ́ òun náà ní ṣe mistake ni bọ́ tó bá ti pé nǹkan ò bá fẹ́ kan clear kọ́ dà tí o ní ìnáàdì náà lè ṣe mistake ni nǹkan tí ó wọ̀ ọ́nà ọ̀pọ̀ ọlọ́ni là nípa bẹ́ẹ̀ ṣe àbájọba gbẹ́jẹ́ bá di Hmm? yóò bẹ̀rẹ̀ sí òun so lẹ́yìn àyà yìí ẹ̀ẹ́dì tó tẹ̀lé pé sáà òòrùn dúkù hù ọlọ́run bá ní gbogbo ìlera tó ń ṣe fún yìí òun ó gbé wọ́ lọ́rùn òun ó gbé wà lọ́rùn láyé yìí wàhálà ńláńlá débi pé yóò mọ̀ gbé kó tó kù bẹ̀rẹ̀ ọlọ́run ọkọ̀ sọ̀yà tó ti jẹ láyé ọdún wa sọ̀yà tó ti jẹ lọ́run tààyé ní táwọn olókùn sọ̀ ń dá yóò fẹ́ ti wàhálà ńláńlá ilé ayé débi pé yẹn ń gún òkè bó ṣe ń gún òkè tí ó mọ̀ mí tí ó mọ̀ mí àwọn ọ̀kan náà wọ́n fọ́sà sí sọ pé nígbà tí ó bá kú tí bá wọ́n fọwọ́ kú ẹ̀mí yóò lórí báyìí wọ́n rí òkú ìwà rẹ̀ tó fi ilé ayé nù àwọn wàhálà ní àìsẹ́sì yìí náà ní gbogbo ẹgbẹ̀rún tó bá ti já àmì bẹ́ẹ̀ bọ́kànlẹ̀ ti mọ̀ ọ́pẹ́ ẹgbẹ̀rún tó bá ti já àmì ìbòlù gbogbo kan ní máa ń dẹ́rù bá nǹkan gbọ́dọ̀ fífẹ̀ kírọ́ máa ṣe ẹ̀rọ tó tó bá rọrùn ó ṣe wípé èèyàn bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ tó wọ́pọ̀ sọ̀rọ̀ ní wípé ẹ àwọn bàbá bàbá ni wọ́n fẹ́ wú ẹsẹ̀ wọn ó ti bẹ̀rẹ̀ tó ń gbàtọ́ padà wá dé gan ní táwọn bàbá wa pẹ̀lú ẹ̀kan sọ rí rárá ló padà wá ń sọ ṣé tó tó báyìí tó bá rọrùn ní irú gbogbo nǹkan bí kí ṣe kára ṣé sọ̀rọ̀ ń pa ìgbésí ayé ànábì ló sọ fún ah, láyé tó bá rọrùn ní àwọn fúrẹ́ṣẹ̀ kan gbogbo ìwọ̀n ẹ̀yàn pẹ̀lú àìsàn lórí anybody tó bá jẹ́ àmì ẹ̀ sẹ́wọ̀n pé kò sọ òun dá bí ọkàn rẹ̀ ní balẹ̀ lé síbi pípẹ́ ẹ̀ tó ní àtàtà àpè tó ní bp ìwọ̀n tẹ́lẹ̀ lẹ́nu ọ̀gbẹ́já bp níbi kọ́ sẹ́rí ó ní ìdí irọ́ tó pọ̀ láti lè kọ́ kàkà dé ìdí náà ẹ́ àwọn brọ́dá ti ní àmì lẹ́tìrí pé ní clarification ọ̀tún bọ̀ pé wọ́n á mẹ́rin clarify pé tó orí tí ò torí ẹ̀ kì í ṣe pé àwọ́lá lọ́bẹ̀ apàdé lójú ọ̀nà ní ìwọ̀n tó rí pé nǹkan tí ń sọ kò lẹ́yìn àmọ́ kò fẹ́ Anybody tí ò bá ti ní ìrìn ìrìn ìrìn ìrìn ìrìn ìrìn ìrìn ìrìn ìrìn ètò kára àwọn ọ̀fẹ́ ilé rẹ̀ tó ń gbọ́rọ̀ máa sàlàyé fún ọ ó sì dàbọ̀ bá fẹ́ tó bá fẹ́ tẹ̀ ìbámu fún ọ ìwọ ní ìwọ ní ọkọ̀ tẹ̀ ìrókó torí pé ìwọ jẹ́ gbé ni. tẹ ọlọ́run bá sọ pé òun ó lábọ̀ ọlọ́run sọ ó wàhálà ńláńlá tó ṣe wípé ní gbé tọ ṣẹ rí ẹ ní pé ìnáwó fakára kẹrí ara yìí náà fàkàrà fọ́dára yìí kẹrí ìkẹ̀ mọ́ ọlọ́run ọba fi ń ṣàlàyé fọ́dà tó fi jẹ́ àmì pé iná òkàrà lè àyà ti na ànídà pé lábájá yóò ẹni tó kò dodo tó sì fẹ́ mọ́mọ́ wo ni kí ló wá ṣe pé pé tó ṣe lù ìnáwó pàtàkì tó mẹ́rùn-ún sọ̀kúndà ó jẹ́ bí áyà tó ń kàn wá sọ ìyá rẹ̀ bọ̀ sí kí wá kàn sí ìbàdàn

àwọn tí wọ́n wọ̀ náà ẹ̀ ẹ̀gbọ́n àwọn tí wọ́n wọ̀ náà wọ́n bẹ̀ ń bẹ̀ lọ gbére ẹ̀gbọ́n mi ṣàkọ́rọ̀ ọ̀pọ̀ papọ̀ kí wọ́n ní àwọn tí wọ́n wọ̀ náà àádá nà ọlọ́run sọ wà ń bẹ̀ náà kí n ń torí mo lè pẹ́sọ́ náà wọ́n lọ gbére ohun ti tẹ̀gbọ́ kẹ́lẹ̀mẹ̀ ọkọ̀ yóò tún tèmi náà ẹ̀hẹ́n àbí àwọn ọmọ àìjọ́nà ọlọ́run tó kàwà bọ́ ẹgbẹ́ bàbá ọmọ sí pé kásìmọ̀ sọ yóò pé sójà bá yóò mú jẹ́ta bá ń kéde sáàdó ilé iná ẹ̀hẹ́n ẹ̀ mọ̀ mú ìgbé ọlọ́run ọba fẹ́ kọkà nẹ́bì balẹ̀ pé gbogbo bí wà kọ́nà tó máa sọ rízìn tó wọ́n fi ní ó ní ẹ̀rí pé kó ṣe rí òun àti ìtọ́jú ìyá rẹ̀ kọ́kọ́ gbá nípa ní ẹ̀hìn ẹ̀hìn ẹ̀mọ́ sọ ìkù ìnáwó káàyàn lè àyà ti na àníjá àlàyé ìwádìí ìnáwó fákàrà wàfàrà nítorí jẹ́ àní mo fẹ́ fún yíò àmọ́ lọ́wọ́ sọ ìyá rẹ̀ náà kí ni ìtumọ̀ ìnáwó fákàrà wàfàrà nígbà tí ó fẹ́ fáwọn kòríṣẹ́ ẹgbẹ́ rẹ̀ ní nǹkan tí ó wù ó kọ́kọ́ rò ó hmm? ìdúnmọ̀ bá kàrà ní sẹ́wọ̀n tí wọ́n kọ́ dàrù ẹ̀yí ti kọ́ sọ pàtìbírò yìí sí fún yín tí ẹ bá rí télọ̀ àbú ìbúrọ̀ ẹ̀ ẹ̀ mọ́sí ẹ̀ àbí fashion designer àbí bá rí wọ́n ti sàn áwọ̀ fà áwọ̀ agbé lórí mẹ́ṣọ́mẹ́ntì tí ń dira ṣe ń tí mo fẹ́ gíná ní àrùn tó bá mú tó bẹ́ kó bá mú afún kọ́tẹ̀lẹ́ rẹ̀ arúgbá àbí ṣe ẹni pé kí èèyàn kó ti fi lẹ́yìn ìgbà tó kọ́ọ̀tì kẹta ó wá fi wọn tó bá nǹkan tó fẹ́ lẹ́yìn ìgbà tó ronú sán pé ẹjá pè sáà hẹ́rù pá èyí tó kó pé tó lọ báwọn lè tàbí mu tí mo jù rá mo jù ò lè lọ kéèkéé táwọn èèyàn lọ́rùn mọ́lẹ̀ ọ̀yà kúrò pé lábọ́n gbé òṣì ẹni ọgbọ́n bá ti sọ pósẹ́sì tàkír àti tàkdír tí ọlọ́run ọba tó tẹ̀sán mọ́ tí ó lọ́nà ẹ̀mí ni àtèyí tó fi hàn àtèyí tó fi hàn ìwé pé ó rò ọwọ́ ọ̀fún tó mú mo ti rò ó pé ọlọ́ ẹkún mú mi gẹ́gẹ́ ṣe pé tẹ́lọ̀ ó ṣe gbájájà bẹ́ẹ̀ náà ni photographer náà ṣe tó bá ya fọ́tò ní dáwà bá ya fẹ́ yóò fẹ́ kò sí ìdílọ́ ṣe iṣẹ́ bá ní tó ti kọ́kọ́ ṣe tán tó wò pé kò tí mú ní ṣe tàbírù ọlọ́lọ́wọ́ fi ń sọ wípé سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر láti wípé ó ṣe déédé ó ṣe pẹ̀lú rẹ̀ ó fọ́mù rẹ̀ bá àwọn oṣù ríra ẹ̀hẹ́n ọ̀yà ẹwọ̀wò náà ẹwọ̀wò ìrírà yìí ẹ̀tún wa ní ah, gbogbo mọ́lẹ́ ronú kẹ́lìmọ́ kọ̀ọ̀kan bí tàkìrù ìrònú sí lọ bí tàkìrù jẹ́ ní ẹjá òun kò mú ṣẹ́rí ní ìmọ̀ bẹ́ẹ̀ tẹ́ sí ìrìn ìwẹ́ òkè ṣẹ́rí mo ń wo prósẹ́sì bí ṣe ń lọ lọ́gàn tó lọ lè kápọ̀ ẹ̀ gbogbo nǹkan táwọn ò pátápátá àti níta àti pamọ́ àti níta àti hàn lọ́lọ́run ọba máa prósẹ́sì lóde lọ́kàn wa ara orí ọlọ́run ọba ni pé kò tó àṣírí ìṣúná lọ́kàn wa àlè ayé ẹ́ àtẹ́ntí mọ̀ ló gbẹ́kùn ó dé náà kọ́lọ́fà òpétọ̀ ó ti rò pé ó dé náà kọ́dà ọ̀pálùpọ̀ orí ìrẹ̀kà jìdá ẹgbẹ́ ni wọ́n wí ọ̀rọ̀ àtàwọn ní ilẹ̀ sáàsọ láàrin ara wọn sáà àwọn sàájá ní ẹgbẹ́ sàlágbà ṣe tí fáwọn bá rẹ̀bì láyé àwọn mọ̀ rí àríkì yìí gan àbúrámọ́ ni lásìkò àgbẹ̀bí tí wà ní sọ̀kalẹ̀ bàbá wà pẹ̀lú àwọn ìyàwó wa ní ọba ìtajọ wọn ló yàrá ó nẹ́ẹ̀nà sáfẹ́ èdè bá kọ ilá àbúwájú ẹ̀rù mọ́ ń bà wá àti fúra ká kábọ̀rù sáfẹ́ fáwọn ìyàwó àgbọ̀ ó lè dàárọ̀ kọ́lọ̀ ní àbúrámọ́ rà ìyàwó rẹ̀ tẹ́jọ <laughs> sọ́ni pé wọ́n ẹgbọ́n ṣe àmà pé ìdẹ̀wọ̀n kó kálukú rẹ̀ àtẹ́rí tó ṣe kó náà lọ lè yọ bọ́ọ̀lù wò èyí ti hàrá ọmọ nínú bọ́ọ̀lù àmọ́sẹ̀ òun kò ní tẹ́kùn sọ pé òun náà bẹ́ẹ̀ náà tó sọ pé a ah, a ah, chelsea ní ilé ìjọba ni a ah, kọ́kọ́ kọ́kọ́ dàárọ̀ ọ̀pọ̀lọpọ̀ sọ pé chelsea lọ lẹ́nu ìwò láì lẹ́wọ̀n méjì ní ẹ́ eh? àbíkẹ́ sọ pé nìkan tó lè a kó wá jí láàárọ̀ fọ́lọ̀ wọn sọ àyàkalẹ̀ pé gbogbo ṣe ń fọ́lù skọ́ lánàá so gbogbo nǹkan tí ó lọ lọ́kàn wa kó tó ṣe ìtàṣì ọlọ́run wa mọ̀ pé ìnáwó fákárọ̀ ó ronú sí báyìí ó tún wá mọ̀ owó ọlọ́ eré kò lọ sábà sọ rẹ̀ fún ah, àlọ́lú nínú ìjọra rẹ̀ bá a ọdàpọ̀ pé adágbégbádùn ò lè ṣe tó báyìí ìdìbò sẹ́lẹ̀ tí wọ́n wùsẹ́ náà ẹyẹ ọ̀kan náà ní máa ń rí sọ tí ó kẹjọ́ yóò fún ma àmọ́ pé yóò sọ dídẹ́ǹsì báyìí a ah, ọlọ́run bá sọ tẹ́lifà tó tàbí kọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀ náà tó jẹ́ jùmlà tó mọ̀ kàrù òun tẹ́lẹ̀ yìí náà fàkàrà ọ̀kọ́ dára sí ibi tí ó sì lọ padà ní tó mọ̀ náà ṣùgbọ́n náà ọba kò fẹ́ kọ́rọ̀ yìí lọ láti máa sọ ìyá rẹ̀ gẹ́gbẹ́ ṣe gbẹ́gbà pé ìdáwó káàdà ayé ní àjá ọgbọ́ ìyàjá olóko sọ òun dà bí kọ́sà nẹ́bì ló fẹ́ fi ṣe tẹ́sílẹ̀ àpò ó fẹ́ fánìkọ̀ sọ ìwà ní ọlọ́ni so ní bí ṣe ń ṣe tẹ̀síìmù kò ní sórí rẹ̀ ẹgbàmù ẹgbọ́ igbe láàánà ọlọ́gbọ́n ọ̀bẹ̀ lórí ẹ̀ ó dàbí kí ma sọ fún sẹ́ẹ̀sì rẹ̀ pé lágbàjá nígbà tí ó wà yẹnu rẹ̀ pàtà ẹ́ ó wà lábúrú rẹ̀ sọ́kí tó sàbúrú rẹ̀ rẹ̀ ẹnu kò ní dáa fún ilé àmà sọ́rọ̀ àbúrú rẹ̀ nítorí pé ọ̀rọ̀ ní ilé kó lọ kéèyàn ẹ̀hẹ̀ bẹ́ẹ̀ lọ́nà pé láàánú ọlọ́ọ̀kan wọn bẹ̀lẹ̀ nígbà tí ó ń tí ń ṣe tàbí ìrọ̀ fún ọ̀rẹ́ fi irọ́ ní pé yóò gbé sí ọlọ́ hmm? ẹ̀mí ìjọba tó ń máa kó sí làfẹ́ ìfọ̀dà láàánú ọlọ́ọ̀kan máa bẹ̀ ní gbogbo tó bá ṣe tàbí gbọ́ sí irọ́ ní ṣe tàbí lẹ́yìn ìgbà tó ṣe dáńtọ̀ tó mọ̀ náà lọ wọ́n máa ábàtà wà hmm? bàtà fún ma àtàrà sẹ́gbẹ̀ ẹ̀yí kan tí mo wẹ̀ sàpọ̀ ní ti báyìí fàkà wàkọ́dà àbí lọ́wọ́ fún ma nàbà ó tó wọ̀ pé ẹ̀bọ́ iṣẹ́ tó rà ṣé ìmọ̀ ẹ̀rẹ́ rẹ̀ sí pé àwọn dítẹ́ǹtì tó ṣe yí pé ṣé ẹsẹ̀ ìmọ̀ pé èèyàn dá nǹkan ṣe fúnra ẹ̀ ọlọ́run sì ń capture every step sábà kí n sọ́ọ́ ìdúrà ìrọ̀ pé mo fẹ́ sọ́kè lágbájá ọmọ àlè ní pípẹ́ ẹ̀wọ̀n pé sóyè dúdú dé ìtọ́ ọmọ bó ṣe mọ̀ wà disappointed ipe òun ronú sí ìrìn kò wá lọ gbogbo kálukú tí bá ń ṣiṣẹ́ tí ò bá sì débi tó lọ ní ọjọ́ títí bàbá gbogbo láti ọgbà ẹ̀kọ́ ìṣẹ̀fún bá ti gé báyìí ní ṣèlú àpò tó tìjẹ̀ síbi afáàmù yìí ọlọ́run ká pọ̀ gbogbo bẹ́ẹ̀ ni photographer bẹ́ẹ̀ ni tó fẹ́ ti ká bẹ́ẹ̀ ni lọ́yà bẹ́ẹ̀ ni gbogbo everybody níjọ́ tó bá ti débi tó lọ tó sáà ti ń kúkú ẹ̀ lọ́wọ́ owó wa rẹ̀ lẹ́gbà tó súnmọ́ abàtà tó kójú papọ̀ sí ilé bí ó kójú papọ̀ ní pé a ah, ah, ṣe nǹkan kan wá ní Muhammad báyìí ló bẹ́ẹ̀ náà láti wò yìí náà ẹ́ ẹ́ wà bá ta ó kójú papọ̀ lòun náà lẹ́gbà tó aṣọ náà súnmọ́ adbara wà papọ̀ wọ́n a nígbà náà ẹ̀wọ́ ah, a nígbà náà pé ibi tátára wá mọ́ ní pé ká sọ pé sẹ́rò ní ṣùgbọ́n sọ̀rọ̀ sẹ́rò náà lọ because of wíkì ṣe sáhìr èyí náà rárá jùlẹ̀ àṣà nígbà ní tọ̀ ṣẹwàá rẹwà bèèrè pé fún mọ̀ tọ́lọ̀ ọba wí kìí ṣe fún mọ̀ tàrọ́hí àzámàní ṣẹwàá pàtàkì fún mọ̀ tàrọ́hí àrútàní kí ni túnmọ̀ tó mọ̀ fẹ́ sí pé wà fọ́ọ̀tọ̀ dáálíkà ibi ẹni yóò ọ̀rọ̀ rò bá ń jẹ́ fátàrà ọ̀kọ́dá báyìí fọ́kọ̀ fẹ́ta náà ó tún ṣe lẹ́yìn náà ó tún ṣe ojúbábọ̀ ó tún ṣe báyìí títọ́nà ọba tó ń sọ bẹ́ẹ̀ ní títọ́nà tó ń sọ ní èdè kì í ṣe wípé kéèyàn wò nǹkan ó wà separate pé kéèyàn rò ẹgbọ́n kò wà sẹ́pẹ̀rẹ̀tì pé káńtà lábájá rò ó tó bá rò sẹ́lẹ̀ sáà sojú ẹ̀hún kò tọ́ náà bá sọ gbogbo nǹkan tó kún sínú nǹkan tó ṣe kìí kàn ṣe kókàn ronú nìkan ò lẹ́yìn pàtàkì fún ọ̀tàn ó tún yẹ̀wò ẹgbọ́n torí kó tà wá nǹkan tó fẹ́ fi sọ nípa Kùránì so kó kálukú náà máa wá wò kọ́lọ́run ọba ó fẹ́ kan máa dítẹ̀ nǹkan tó wà lọ́kàn yàn ní gbogbo kó ṣẹ̀ṣẹ̀ káàkó fóun náà lọ́wọ́ mú wa fún aṣàgbákò hmm? aṣe àgbákò kò sí ẹnìkan kan tí ó bọ̀ wípé ẹ mà púpọ̀ dà láàrin ara wa gan mo bá mọ̀yàn lójú tó mọ̀ kó rí ọ tó wà pé mo rí ọ sẹ́wọ̀n bí yóò ṣe bí kí ni mo ṣe ẹgbẹ́ bá ẹ sọ pé o fẹ́ dọ́gbọ́n nù pé kò rí ọ kí ló ṣe àmọ́ wọ̀rí yìí ẹ̀kí mo ṣe jáde èmi ló mọ́ lójú sára púpọ̀ sí sí lọ́kà ẹ̀ ká tó wá sọ lọ́wọ́n ọba tó kó tó ṣe lóru tó fẹ́sì tó kọjá báyìí àwọn kèfèrí mọ́ta ní stéèkì tó wà háyà láti wá ànìyàn sá lásánlá ju àwọn tó bá ṣe kèfèrí kúrò àlẹ́yìn lọ kọ́sì àwọn nìkan báyìí ẹ wá wàhálà kan ṣe tó báyìí ànábì náà tún wá kàdì sẹ́ńtì fún àwọn ìkan tó kú sẹ́mu pé tó sọ pé kọ́dà pé ọlọ́run sọ̀rọ̀ ló tó sọ pé àbújá lè àtàgbà kò tó gbogbo tó ní àtẹ̀yìn ọ̀sán lánìí táàjọ kójọ táàjọ ń tó pé táàrí òjò ìjọ tí mọ́mọ̀dù sí ń bẹ̀ ṣé àwọn àjọ̀rọ̀ wọn tó gbé gbogbo prọ́sẹ̀sì ń fún ìran mọ̀ pé wọ́n lẹ́kí wípé àwọn ọmọ wọn padà gbà torí wọ́n mọ̀ pé kì í ṣe irọ́ ni muhammadu ń fàájì ó lè dìbẹ́ kan wò ní pé káwò pé sí yóò la pé bẹ́ẹ̀ báwo ìjọba padà wọ́n yẹ tó àmọ́ láyé tó ṣe ń lọ yìí kọ́lù nínú wàlíìdì tó jọ mẹ́ta ń sọ yìí òun ló pàmbá àwọn ní jọ́sọ́ tó kòhùn ló kó hm, fi ìjọdún ẹlẹ́kẹjì kálù àìgbà kan òun ló padà wá ló wá dọ̀dà kìí ṣe pé òdodo rẹ̀ ní òye oṣù náà wọn táwọn olù sí ilé ìgbà tó ṣe báyìí fún ma agbára ọ̀tọ̀tọ̀ fún ma bẹ̀ tọ́lọ́ ọba ń sọ ó sẹ̀sẹ̀ yọ̀kan náà ìyàwó pé kìí sọ̀rọ̀ pé pátákàrà wọ́n tó kọ́ra fọ́pọ̀ dáríkà olùsíláì fọ́pọ̀ dáríkà olùsíláì ẹ́ ẹ́ fún ma bá sọ̀rọ̀ fún ma agbára ọ̀tọ̀tọ̀ wọ́n bá tọ́ fàkọ́ọ́lá ìhàdá ìlà ẹ̀rọ eléjì ìdán ni tí ń gbà wá lọ́dọ̀ ẹlòmí nítorí tó gbọ́rọ̀ yóò bá rò ní pé Muhammadu Muhammadu kọ́dá pẹ́ẹ̀rẹ̀ òun ló ń ṣe iná ìdán ni ìdán ọ̀rọ̀ ni sọ̀rọ̀ lọ pé inú lẹ́jọ́ àjọ àbúrò ní kájọ máa sọ̀rọ̀ lẹ́yìn àti àwọn aṣọ ọ̀tún ẹgbọ́n ká ti jọ ọwọ́ yìí tọ́lọ́wọ́ bá ìta òun náà máa fún gbogbo àtọ́wà ti hajj táwọn náà ṣe máa fẹ́ràn ìdán pẹ̀lú ìnájú ìròyìn búrú tó kékeré irú ẹni tó súnmọ́ tó àbí tó jẹ́ lẹ́sìn ọlọ́run tó tún jẹ́ súnà kò gbọdọ̀ tẹ̀ níwà yẹn àwọn tẹ́lẹ̀ ṣe bẹ́ẹ̀ wọn làwọn olóṣèlú nígbà tó tún ṣe bẹ́ẹ̀ ni pé wọn ò fẹ́ mi dùn kó mo dùn yẹyẹ ó lè ní ọkùnrin ni òun ló kọ́ kiri kẹjọ ó fẹ́ fẹ́ lọ́ni o tó bá tó bá jẹ lẹ́yìn ìgbà tó bá ti bọ́ sẹ́yìn lọ́ta ló sọ àpọ̀lọ́jà ìfẹ́ ẹ̀ yìí ló pòlítíkù kiri kẹ̀lẹ́sẹ̀ ṣàpáwò sáà ní ìgbà táwọn láàrùn fẹ́ gbé fún pẹ́ntí ń tóun náà wàá parọ́ ó gbé gbogbo ọ̀rọ̀ báwọn èèyàn lẹ́nu pé torí tó fi lè mú ìní náà bá kó sọ wa ní. so lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́n bá sọ yẹn tán ọlọ́run ti wá sọ sáà òsì yìí sàkà sàbí sáà òsì kò sọ òdà òun ní ti ìdí àtayé then bàbá padà wá kú náà nǹkan o sáà òsì yìí sàkà yóò fún wa wọ náà ọlọ́run ti tẹ̀sí àfáàní ìṣàlá àgbọ̀bá yìí nípa tó ṣe ti ń bọ̀ wá àpọ̀ ìsinmi ọlọ́run fún alágbọ̀yẹ ẹ̀sìn kókó tún wá ṣe o kó fọkàn wa mọ́ o ó gbàṣẹ wa o ó yọ́nú sí wa o ó fà wá sínú àwọn àjẹ́ náà o ó sì gbèsè ayé ní ọ̀rọ̀ fún wa gbogbo tó bá ti wọn dáadáa nílé ayé ó yẹ ká fi mọ òun ó tún ṣe wọn tẹ̀lé síwájú kan Thank you.